aláàbágbé o. gbẹ́gun balẹ̀ níyì ká máa rọ́jú o. bó ṣe ń rárá ayé lọ́rùn. ọlọ́pàá ẹ̀ máa bọ̀ ah, eh, ọlọ́pàá ó ti dá ẹ̀yin àwa lọ ọ̀nà làákò ẹ̀ ń tẹ́fẹ́ wá mú léyìí. oh you mean this is the man. bẹ́ẹ̀ni this is the man onígbèsè ni he is a very big criminal ẹ má jẹ́ kó lọ o. Ah, ẹ jọ ọlọ́pàá ẹjọ ẹtíkẹ yìí sí o ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò kí sọ̀rọ̀ tó le tó báyìí o. we are neighbor we are neighbor. Eh, tẹ̀lé níbí báyìí we are neighbors right gẹ́gẹ́ bí idiot ṣe sọ but we live like a big family we are one big family ọ̀rọ̀ yìí ẹ máa settle amicably ẹjọ́ bọ́bọ́ ìyọ̀rẹ́ ọkọ ẹni náà ọ̀hún a máa settle There is no problem, Sherry, madam. There is no problem at all. Order from above ni. From above. Ọ̀gá wa kàn ní pé ká wa mú wọn. Ẹ má worry, ó máa join in sin. Ó kàn fẹ́ lọ jẹ́jọ́ ni. Ìwọ máa bẹ́ẹ̀ fa ó máa gùn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ọlọ́pàá ẹ̀dẹ̀ máa kú lọ ẹ ti ṣe yíbi iṣẹ́. ẹsipiri de kọ fundamental human rights adosi ní ilé ẹjọ́ ìbàdí títí ẹsipiri de kọ. ẹ wọ ẹ wọ wọ wọ má bá mi bẹ̀ wọ́n jẹ́ kó mú mi èmi lọ fọlọ́pàá mú. ọlọ́tìmọ́lẹ̀ onígbèsè onígbèsè. ó ti ní ó ti ní kó máa mú un lọ ẹ má jẹ́ kó mú un lọ ó ti wá fọlọ́pàá mú un náà. ẹsipiri ẹsipiri. Are you good? Are you good? Are you good? Sorry, you're out of the gate okay no problem. ma ma ó sọ. ẹ má mú lọ ẹ má mú lọ ah. lórí burúkú olóṣù onígbèsè jàsíjàsí. ọkọ ọdẹ ní sùúrù ní sùúrù. bí mo ṣe ń lọ yìí mo ṣe ń padà lọ ah wo ìjà yẹn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni bó ṣe mú lọ yẹn wọ́n ní mú dúró police station wọ́n mú lọ gadrum àwọn tún jà wá lu tiẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. bára ọkọ rẹ bára ọkọ rẹ bára ọkọ rẹ kí problem. mo mọ. ok o mọ. Eh. ah big problem ipò o mọ̀ pé o problem o ò dẹ̀ ro pé yẹ kó wá nǹkan kan ṣe. mo wá solution si. i nǹkan tí wàhálà ṣe rọ̀ mí lọ́rùn tó tó báyìí nìyẹn tí n bá ṣe wàhálà látàárọ̀ dalẹ́ mi lè sí. Ah, ọkọ ẹ ti fẹ́ yàwó kan oh. honestly. wo bọ́bọ́ yẹn máa bá a fa ó máa gùn eh. tí kì í bá ṣe pé kò ní làákàyè àwọn obìnrin ń dájọ́ òun tẹnu ẹ̀ bọ́bẹ̀ òun tó tún wá jọ́kùnrin yìí náà ló tún wá fẹ́ dájọ́ rú tí n bá jẹ́ lówó àjọṣọ́ ìfọlọ́pàá gbé mi. Ah, I don't think so. Oh, you don't think so? No, Me, I think so. Uh-huh bó ṣe wà yẹn mo ń bọ̀. ẹ wà ẹjọ. ẹjọ ẹ méjì jẹjọ kí ṣẹlẹ̀ gangan ẹ o ẹ ẹ ẹ ọ̀rọ̀ yẹn rẹ dakalẹ ẹjọ ẹ sọ̀rọ̀ mi kí ṣẹlẹ̀ gangan. o stupid gan. ọ̀rọ̀ mi kò gẹlẹ ẹ mọ sọ fún problem share sọ problem solve. ta ló tẹnu ẹ bọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àbọ̀ wa bá lọ̀rọ̀ ẹ wo sórí nǹkan tí máa bá aláyé yẹn fà nǹkan tí mo máa bá fà oh, nǹkan tí máa bá fà iná òun mo padà lọ bá wọn station ah. ìjà tí mo ṣe bẹ̀rẹ̀ ah. èmi ah máa kú síbẹ̀ mo bá ah. ìjà olórí burúkú ni ẹ ṣe gẹ̀ẹ́tì fún mi ṣé ti bá fún ẹ ní mo padà wọ́n tọ́kọ mi bá dé sọ fún pé mo bọ̀ mi fẹ́ lọ ṣe ni ah, àmọ́. Ah, ah, problem ni máa yìí fẹ́ o. ẹ jọ kí ṣẹlẹ̀ gangan ẹ ẹ mọ sọ fún ọ half problem share is the half problem solve. ẹ jọ kí ṣẹlẹ̀ gangan kí ni fẹ́ ni ẹ̀wọ̀n máa pariwo kí ni kó máa pa padàpadà ebi neighbors dédé ẹni nulẹ̀ kí ṣẹlẹ̀ gangan ẹ ṣàlàyé rí mi. ok tí máa máa béèrè question lọ́wọ́ ẹ nísìnyí báyìí question tó ń béèrè lọ́wọ́ mi yẹn ò ń béèrè as who mo fẹ́ mọ̀ ni o. as who. ẹ ẹ nítorí sọ fún àṣìkí àjọgbé àṣẹ neighbor. ìwà táwọn ta ni neighbors jọjọ ọlọ́ṣẹ́ tó pọ́n ti fún ẹ nílé kékeré kọ̀lẹ́gbẹ̀ẹ́ gate ló ti fi pé wo àtàwọn àtàwọn àmì ìbàyè neighbors ni wa àwọn tenant ń sọ̀rọ̀ àjọ síbi àjọ ń sọ̀rọ̀ ìwọ ordinary gateman ó gbẹ́nu ẹ̀ sí ó wá ń question èmi bí ó dúró bí landlord ẹjọ́ kí ló ṣẹlẹ̀ gangan lọ́wọ́ àwọn ta ni. but fúlàrú fried ẹ ẹ ẹ ebi lè nẹṣẹ níbẹ̀. ẹ mi ò gbọ́ ẹ. fúlàrú fried mu ẹ. sori gbogbo àwọn ọ̀rọ̀ tó máa ń sọ bí ìgbà tó ń speak in tongues yìí ó ní láti stop ẹ o wọn kò ń ṣe ṣọpọ ṣọpọ ṣọpọ what's the meaning of that rubbish kí ló kún ẹ pẹ̀lú ọ̀rọ̀ tó wà ní. àti what i'm trying to tell you is that you are full as right o àjẹmí. ọ̀pọ̀ ẹ̀ ó ní mental problem. Eh, bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yà ó ti yé mi náà jẹ́ owó àjọ náà bí ọ̀rọ̀ apc tó ti pdp bó ṣe ṣẹlẹ̀ rẹ̀ yẹn wọn náà kọ́ sọ́wọ́ ojú ìjọba wa àwọn kan fọwọ́ àwọn ọ̀sẹ̀ ojú ti ṣẹlẹ̀ níbí ẹnì kẹta da ẹjọ́ yà pọ̀ pé ogun state ìjẹ̀bú nìkan ó rè é. orúkọ mi ni Jayọ̀lá I am single and very very èmi nìkan ló kù tẹ́ ọ ti rìnnú àwọn ọ̀rẹ́ mi. wow ṣe rí ìyọlá ti rí yẹn àti yẹmi ibì kan ni wọ́n ti jọ ń ṣiṣẹ́ and they are both married we all stay in the same compound. <sighs> and as for me I am single and happy. Yeah. Ọ̀rẹ́ àtìgbà ìwé mi ni Jayọ̀lájẹ́. Ọ̀dọ̀ mi ló ń put up sí nítorí pé kò níṣẹ́ kan gidi láti àárọ̀ dalẹ́. Yes. Yahoo ló yàn láàyò. Ẹ máa wò ó. Láti ìgbà tó ti ń ṣe Yahoo yìí, kò jẹ́ owó gidi kan rí. Yes. Orí pé ada ada ada náà ló ń bá káàkiri. Tàbá dẹ̀ ní kó wá ṣẹ̀ṣẹ̀ a ní kí n má wọrí mo ṣì máa yé tẹ̀ ìjọ kan àwọn owó kéékèèké pẹ́ẹ́pẹ́ ló máa jẹ èyí tó bá tún save no ṣìnà ò jẹ́ kó lákòjọ ó láìkí obìnrin bí kò sí nǹkan anyways mo ti jẹ́ kó yé mo ti sọ fún pé ọjọ́ kíjọ́ tí bùnmi bá ti wọlé <laughs> ọjọ́ yẹn ni màá lékún lé yes apá akẹ́rù ẹ̀ náà adult mi lè máa bọ́ ìyàwó mi kí n máa bọ́ rẹ̀ tí ó fi ṣiṣẹ́ tí bá òkú òògùn ọjọ́ lọ́ọ̀dù mo pa ọ́ try mo ṣe àmọ́ má sọ fún mi pé mo jẹ̀bi adé tuntun. ó jẹ̀bi àbí ṣòro ìtọ́rọ̀ nìkan má sọ wọn ẹni tó fẹ́ sọ fún la máa rò pé ṣé ẹni sára ẹ gbà àbára ẹ ò ní gbà ara ẹ kò tọrọ yes i told you wà tó fẹ́ pè ṣe ẹ pé listen wọ́n fẹ́ pè ẹ sí àjọ má dájọ yìí ó máa di wàhálà ìwọ tó gbé o ní stable income ẹ náà ìwọ gba àjọ tó ń sìn òmówó yẹn o fi ṣe fàájì o fi gbó o fi gbàṣẹ́wó o fi gbólóṣó o fi ṣe tó wù ẹ yẹ́ẹ̀ sọ fún mọ́tí káàkiri kó wá dájọ fáwọn míì tó fẹ́ gbàjọ tiwọn wá sá káàkiri tó bá gbé ẹ pàtó bíbẹ́ lọ ojú ó ní right now tó bá gbé ẹ tó bá tiẹ̀ mọ́ lójú bẹ́ẹ̀ lọ wọ́n ní right. o oh, so torí pé fifty thousand naira dá èmi àti adé tutù pọ̀ ni ìyàwó rẹ tèmi fi máa fọlọ́pàá mú mi. ẹ ò ṣe ògbóná ìyàwó rẹ. torí fifty thousand. ẹ ò ṣe bínú kólẹ̀. ṣòfẹ́ gbọ́ ṣòfẹ́ gbọ́ ah, ọkọ àgbọ́. pé ah, ṣé ìwọ mọ̀ pé ó ń fẹ́ kan náà lọ́pàá yẹn ó ń fọ̀gàn ọlọ́pàá yẹn ìyẹn nìyẹn náà ṣe ranjú tó sọ fún un gẹgẹ. ojú rẹ̀ tiẹ̀ rẹ̀ sẹ́ ẹ mẹ́ta mẹ́ta mẹ́ta yẹn ó tẹ̀lé lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lálùlù àgídìgbò àgídìgbò. mo ń dúró mi fẹ́ wọnú bẹ́ẹ̀ mọ́ ọmọràn lọ́mọ ah, ọlọ́gbọ́n ló lè jọ lọ́lẹ́jọ́ àwọn nǹkan tó máa ń kàkún yẹn kò lè ẹ ẹ wò ló lè ní. wọ́n ti mọ̀ bèrè five k lọ́wọ́ ẹ̀ tó fún mi tí n bá bèrè twenty k nǹkan. Ah, eh? lébi tí bá wọ bèbè má ṣe bẹ́ẹ̀ ẹ ò lè lọ lè ṣorí ṣorí owó tó bèrè yẹn ẹ eh, nǹkan kan ló ṣẹlẹ̀ ó ti yẹ báyẹn wọ́n mú ọ̀rẹ́ mi kan ní àwọn ọlọ́pàá mú ọ̀rẹ́ mi wo owó tó wà lọ́wọ́ mi mo lọ fi sort case yẹn ni o mọ bóyá value lọ́dọ̀ mi tó ti bá ní ten k tó nílò nine k máa kó nine k fún ẹ èmi á fi one k sápò máa rí èmi ò ní k ọlọ́run èmi ò ń rú gbogbo kí ni ìwọ ló ń kà kún. <laughs> Ah, ah. alpha <laughs> oúnjẹ mo rò bí <laughs> olóòní wálé lè ní o ò tiẹ̀ pè rárá torí ẹ̀ ló ṣe gbé aṣẹ́wó wá sílé mi. èmi aṣẹ́wó what's this o lè imagine wọ́n pè mí láṣẹ́wó. irọ́ madam now listen guy now how many times mo ti fẹ́ wọ̀ ọ́nà pé mi ò fẹ́ fún ẹgbẹ́ àwọn aṣẹ́wó sí ilé mi mọ́. Ah, ah. Ah, bàbá ò lè sọ̀rọ̀ báyìí kò ń ṣaṣẹ́wó náà. oh god. yes kálórì ẹ pè ní tó nírònú òun gbélé ọ̀fẹ́ òun jẹ oúnjẹ ọ̀fẹ́ òun sunwọ̀n ọ̀fẹ́ òun sanwó náà òun sanwó mi òun sanwó lé. I paid for everything. Ìwà tún là káyè kò jókòó kó orí ẹ pé ibo wo ló ń bọ̀rọ̀ ayé ara ẹ lọ. O ṣe kan recently. Eh? tí ìyàwó ọ̀rẹ́ ẹ fi ọlọ́pàá mú ẹ ìyàwó neighbor wánu lẹ́yìn ó fọlọ́pàá mú ẹ fọwọ́ ọlọ́pàá arrest ẹ ah mo ṣe lọ béèrè ẹni. ìyẹn ò tó rò fún ẹ kó jókòó kó kó ro ọpọlọ ẹ tó ń gbàṣẹ́wó òun gbólóṣọ́ kàkiri. and listen please young woman I don't know you and I don't want to know you. Please, this is my house. Ṣùgbọ́n èmi ni mo sọ wọn nílé. Gbogbo nítorí nílé èmi ni mo ní wọn. Please, mo bẹ̀ ẹ́ ni kúrò nínú ilé mi right now. Get out of my house! Get out! No, má ṣe yẹn. Hello? Kí ló ń ṣẹlẹ̀ ní. Yọrọ yọrọ yọrọ yọrọ ma ma ma ma ma ma ma filẹ filẹ filẹ filẹ ma ọbẹ. So máa wo bẹ́ẹ̀. kí n máa lọlé. jẹ́ kí n sẹ́ ìwọ máa rìn. kí ni mí ni gbogbo léwọ̀ sọ. Mm. wọ́ nǹkan kan bínú láti tà ní ìwọ máa máa dà lóhùn kò ṣe àṣepọ̀ gbàsá kẹta àyọ àyọ òkè. ìwọ máa rìn máa rìn máa kàná máa kàná jẹ́ ǹsẹ̀ máa rìn bóyá ìyàwó ẹ̀ náà ń bọ̀ ni àjọ àjọ ń sanwó lẹ́yìn ni o. ká ilé ìyá sa sára ẹ má bínú ẹ. Ah, ah, ah, kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló dé gbogbo life stream ló tò lójú ọmọ torí pé kí ni ó àlejò àlejò lójú àlejò ó dẹ̀ sọ gbogbo ọ̀rọ̀ yẹn ó nídìí ẹ̀ náà a ó nídìí ẹ̀ náà àbí kò ó yẹ̀yẹ́ mi nìyẹn kódà náà gbogbo story tó tí tí ò yẹ kọ́ ọmọ gbọ́ ló ti jẹ́ ó gbọ́ lé ní ọlọ́pàá múlùú ẹ̀ kò ní ò nídìí ẹ̀ náà. ṣé wàá kẹ ṣáà rẹ yá. kí ló rí. ṣo are you okay. ti kí ni ẹ. ẹ jẹ́ ẹ̀kọ́ náà ẹ gbọ́ òkú ẹ̀ ọmọ ìtọ́ ń tagọ̀ olówó ò lè dọ́lọ́ ní tó ṣe yẹn kò kò make sense kò make sense ó jáàkì mi lójú ọmọ yẹn nìyẹn. ẹni tọrọ pọ ń gbọ́ òun gan ni. hundred percent ni mo ní lọ́dọ̀ ẹ̀ mo já wá zero. that's unbelievable. Hmm ṣo serious pẹ̀lú ọkọ̀ tó ń mo parọ́ ni èmi ò mọ́rọ̀ rẹ̀ tá à ń bára wa ṣe tá à lè bára wa so tọrọ kò sẹ́bẹ̀ tí mi ò bẹ̀ mo bẹ̀ títí títí láàárọ̀ ṣe ló kọ̀ jálẹ̀ àfìgbà tó ní dọ́dọ́dọ́dọ́ o kí bọ́bọ́ yẹn sùn sí ọ̀dàrọ̀ ọjọ́ kejì. that's serious but really ọmọ àlè ló máa rí inú tí ò ní bí ọmọ àlè dẹni wọn máa bẹ̀ tí ò ní gbà wọn hmm. ṣáà ti bẹ̀ ọdẹ ti release ẹ. àwọn ah, ti free ẹ ìgbà tó dẹ̀ di láti court sí friendship continue àbí. point of correction kì í ṣe court ni wọ́n lọ cell ni wọ́n lọ then tí bọ̀bọ̀ yìí tó bá mọ̀ nǹkan tó good fún rẹ̀ ó bẹ́tà kó lọ san gbogbo owó tó ń dá wà lálẹ́. arrest mm. my case. ẹ má ì tí ì rest case yín dádì. kí ló tún ṣẹlẹ̀. Um, wọ́n mú aṣọ oníkẹ́ wa ṣàǹpé weekend yìí náà ní wedding ẹ̀ so wọ́n ní èmi àti one fifty thousand naira. one fifty thousand naira. no no ẹni ṣì ní sùúrù fìlà wà ń bẹ o àti fìlà wà ń bẹ fún yín gèlè wà ń bẹ fún mi aṣọ àwa méjèèjì only one fifty thousand naira. one fifty thousand naira. yeah a dẹ̀ ní láti tètè sódà kò ní jáwá méjèèjì nìkan ló máa kú gbogbo àwọn tó kù ti máa ṣọ ní láti tètè ṣe kò tẹ̀lé tẹ̀lé yìí kò mọ́jú kò mọ́ra kò tá à ní wọṣọ gidi kò yẹ sódà a ní láti ṣe kò pàpà pàpà. one fifty. bó kí ni mo ṣe fún ẹ nítorí Ọlọ́run kí ni mo ṣe fún ẹ o kàn ń gbẹ́mìí mi légbodò kí ni mo ṣe fún ẹ ok kí ni gbogbo ìwà jàgídíjàgan tó máa ń wù yìí náà ó gbàgbé pátápátá pé ìyàwó lè nìyẹn kó dáa o ó ń fojú mi rẹ́gbin ó ó à kó dáa o. mi ì ṣe nǹkan kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. a ó ṣe nǹkan o ok ọ̀rẹ́ mi tó jẹ́ ní fifty thousand nítorí fifty thousand naira ó dẹ̀ lọ fi ọlọ́pàá gbé ọ̀rẹ́ mi. ṣé yẹn ni mi ti ṣe nǹkan kan ọkọ mi ní sùúrù ọ̀rẹ́ pé torí fifty thousand ni mo ṣe bẹ̀rẹ̀ ni hmm. ooo màá bá bọ̀bọ̀ yẹn fà á ẹ̀mí àgbọ̀n sórí bó ṣe gùn tó yẹn ẹ̀wọ̀n àgùn jù bẹ́ẹ̀ lọ ṣe bó lóun agùn má nìyẹn òun ò ní làákàyè ni ah bọ̀bọ̀ yẹn máa ṣe gbogbo wèrè fún bó ṣe wà yẹn o wo onítorí fifty thousand toró dẹjọ rẹ toró jọ rẹ gan ni mo ṣe ra bá mú kékèké kékèké báyìí tó bá parọ́ àtàló bá mi dán rọ́bìṣì yẹn wò á ti dọ̀rùn bọ̀ wo ṣe wà yẹn má dá sí àárín mi àti ẹ o má wò lè dá sí rárá mo tó jẹ ara mi gbè ah. ok máa wọlé ǹsìn máa fún ẹ ní fifty thousand naira. mi nígbà ah sori bí bọ́bọ́ yẹn bá máa lọ ṣe bricklayer ni o kó lọ ṣe kó ṣàtijẹ́ wípé ó ṣiṣẹ́ dá fifty thousand naira yẹn padà ní sórí tó bá lọ kó owó yẹn fún lẹ́yìn màmá o mo dá gbogbo owó ẹ̀ mọ̀ tó bá lọ sídìí atm ń sìn sí tó lọ gba fifty thousand naira jáde tí ọmọ yẹn bá kú bàbá yẹn máa ti máa rọ́kọ mi lára owó yẹn kó wọ́ ọkọ mi lò wọ́ ọkọ mi lò mí nígbà lọ́wọ́ ẹ̀ lórí bàbá yẹn máa bá ṣe wèrè gan sẹ́ẹ̀ kọ́ńpáǹdì yóò níjọba gbogbo wa ọlọ́run tó bá ti ṣiṣẹ́ tó kó owó oògùn ẹ̀ wá bóyá máa dáríjì àmọ́ ọkọ mi má wọrí mi fa wàhálà ó ti yẹ lórí bọ̀bọ̀ yẹn má sọ̀rọ̀ lórí ẹ̀ mo ṣe máa fa wàhálà lórí yẹn ìyẹn ò kí n ṣe forgotten issue ẹ eléyìí kàní náà bọ̀bọ̀ yẹn mo ṣe bẹ̀rẹ̀ wàhálà àti ẹ̀ ni. àǹtí sídì yìí kò mọ́jú kò mọ́ra. sori mo máa ń tọrọ calculation sáré rẹ o sori nígbà tí mo bá dé tán pẹ̀lú ọ̀rọ̀ woman yẹn àyà sùn ṣé o mẹ́ pé woman yẹn bó ṣe wà yẹn kò níbẹ̀rù ọlọ́run tí n bá ra nǹkan lọ́wọ́ ẹ̀ ń bá fún one thousand tí change mi bá kú two hundred máa fún ìjọ five hundred ìjọ seven hundred tí mo ṣe máa ń gbàgbé owó sí lọ́wọ́ nìyí táwọn ọmọ ẹ̀ bá wá sílé ọ̀dọ̀ mi ń bí báyìí wàá rò pé bí amọ̀ ní dékì ẹ̀ ní bisikíìtì o suwiti o oríṣiríṣi ni máa ń kó fáwọn ọmọ ẹ̀ àfi táwọn ọmọ Yorùbá fi ń jíṣẹ́ lókun ṣùgbọ́n pé ọjà mi kú fifty naira kí owó ẹ̀ pé wọ́n máa yóò rẹ̀ gbọ́dọ̀ àyè fún mi. mo ṣe wà wèrè kọ́ nìyẹn tó bẹ́ẹ̀ ṣe mọ̀ sí pé èèyàn ṣe wàhálà èèyàn ṣe wàhálà kó dé ṣe pé bẹ́ẹ̀ ni wàhálà rọ̀ mí lọ́rùn tó but fún wọ́n máa yẹn máa make sure pa àyè su èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. o ah, ah. oh, ṣáì ti gbàjà. irọ́ mi tí bohun jà future purpose ni in advance ni mo ń sọ fún ẹ àmọ́ kò sí nǹkan tó lè fi kó máa ṣe wèrè fún màá yẹn wàhálà yìí máa ṣe wèrè fún ẹ̀mí àgbọ̀n á rò pé bóyá bóyá nǹkan mi ló kọlu òun ni torí kéèyàn máa wà lórí burúkú bí wọn ló. mo ti bọ̀ mo ti bọ̀. Ah, ti bọ̀. me? ń fọ́ mi. ẹ̀kọ́ james wàhálà mi ló fẹ́ mú orí fọ́ ẹ báyìí ìwọ kọ́ ni mo bá fa wàhálà yìí alátẹni àtolóyè burúkú rẹ tó ń jẹ ní fifty thousand. ok látìgbà tí mo ti dé ilé yìí mi ò bá oúnjẹ kankan nílẹ̀. oúnjẹ àbóúnjẹ kan tó máa ń jẹ sẹ́nu yẹn òtí ah wàhálà èmi ti dáná lé mi ó lọ má jẹ́ kí wàhálà ọ̀rọ̀ yòówù ó tó tó bá ní. ó kọ́ mi kó dé máa wo mo ṣe wàhálà gbàgbé pé mi ti dáná ni o ṣé ojú oorun mo ti ń wò pé bí àmọ̀ tó ń jẹ fún ẹ mo sáàvù ẹ má bínú ọkọ mi ó mọ̀ ọ́ tó ṣẹlẹ̀ ń sìn mi ìpadà dáná náà lánàá àbí mo dáná ni mi ìdáná lánàá tó rò sí ilé ló ṣe mọ mo dà ọkọ mi ó mọ nǹkan ṣé wàá manage bóyá bíi gàrí ó hmm? lè mú gàrí mo dà tó bá tó bá rí bí àbí indomie àtẹ̀yìn tó sọ lẹ́ẹ̀kan ẹ̀ kò nítorí ká tó gbómi àmàlà ní ọ̀sán ká tó wẹ̀ sùn. Now, using my wife as an example, this woman, I love her As in, I love her. But, àfi bí kálọ̀kálọ̀, ó lè wálé ni pé we need one fifty ọ̀tún la ó máa padà wá pé eh, bóyá ẹnìkan kú wọ́n fẹ́ yí ẹ̀yìn ẹ̀ padà then another one màmá kan náà tún kú then nǹkan tí mo tún rò ni pé if a woman has like one million in her account tí wọ́n dẹ̀ ní ten thousand bó ṣe máa gba ten thousand lọ́wọ́ màmá wa. dọ́tọ̀ lọ kí wàá lóye tó bẹ̀ ṣógun láyé ṣógun láyé ṣé oògùn nílé ayé yìí bọ́ kí ló lè tó bẹ́ẹ̀. ah ní choice náà ni. ẹ ní choice tó pè é yìí lọ guy as you dey see me so ẹ eh, i feel it kò ní oh, kò ní mí nìṣẹ́ mi excuse me ṣé ok èmi tó yẹ pé mi ò tí ì máa rẹ ọ̀rẹ́ mi kàn gbọ́dọ̀ mi ni ẹ̀kọ̀kan tó bá yọ máa fún bàmí máa lùgbà kan fún pé mi ní kíní kankan you know still ló affect me financially how much money tó yẹ pé wà á ti marry tó pé eh, responsibility ni pé kẹ́ take care ìyàwó kẹ́ take care ah, ọmọ ìyá kò easy make I tell you my own mind o I no fit dey dey under somebody tó máa chingan mi káàkiri eh, báyìí lè gbọ́dọ̀ ṣe eh, báyìí ní kíní kan where are you what are you doing kíní kan ṣe àwọn ọmọ tó wà sítì sí iye ojú wọn tó ti lálásọdí mi ò fẹ́ pé mo fẹ́ máa rẹ̀. no no no no no ah. <laughs> you be Yoruba man now uh. and the culture is part of our culture you have to marry uh, yeah. you don't have a choice. wọ́n ti gbá. you don't have a uh, choice. I do and if at all tí máa fẹ́ kàn sí àkóbí àmọ̀fọ́nmárì ìrìà torí àwọn parents àbí ìbùkún yá akọ̀lọ̀ sí village wa akọ̀lọ̀ wa àmọ́ tí ó ti ìjà tí ó ti mọ̀ kọ́ wa life dúkú màá ṣe máa tútọ̀ ẹ̀ pé báyìí ló ṣe báyìí ló ṣe máa kóra mú yẹn tó wà innocent because pé èèyàn ń tọ́jú obìnrin àbí fún un àbí nínú ó lè yàn lè a tún frustrate yẹn a tún ṣe kí so kò ní mí nìṣe mi i no get time eh? sẹ́mi ti <laughs> but really really really you just have to consider someone whether village or town gbogbo àwọn dúdú pupa tó ń kó wa lè yí kò lè pè é. ajọ́ ń gbára wa ni. hiv is real rẹ. Eh? wọ́n ló máa sọ ẹ fún mi. mo hmm? ra jẹ́ kébè mọ́ yìí. ṣáà lọ má rè abúlé abúlé village títì. sori tí n bá wá ọmọ kan hmm. ní sítì gbé àkọ́ni ṣàgbéwẹ̀ntì àdìpọ̀ fún ara tí yóò bá ti work mo lọ village mo lọ múyàwó tí yóò bá ti work ọmọ I go do on my own as in free like a bird. ọ̀sẹ̀ kìí ṣe àwọn abúlé náà ló ń wá sítì ni. àní tí o bá ti work lábúlé ṣá ló go marry ó tán you go marry oh, you go marry tó bá dé bridge ẹ o máa cross ẹ o lead gbogbo ètò òṣèyí ìlú awálé. kí n máa rí kó máa sí mọ́lẹ́bí yọ̀ mí yomi náà fi kọ̀mọ̀ náà yàrá máa sọ pé jáde ìmúlò lọ jókòó sí mẹ́rin jáde. yomi bó ṣe wà yẹn mo ṣọ́ọ̀kù bẹ̀rù ìyàwó ilé jùlọ sí ọlọ́run lọ tí pásítọ̀ bá yomi o má jáde o tí a bá ní gbọ́n wọn. ẹni tọrọ pọ̀npọ̀n bàbá òmùgọ̀ ní ẹni àyẹ̀ ń pè lómùgọ̀ ní bàbá òmùgọ̀ ìṣẹ́jà mi o. Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! wàhálà ó ti dá ó ti dá wà yọ yọ ó yẹ bá mi mú mọ́dá lọ. Yeah! Ah, ah, sorry for the break. yẹ́wọ́n ládùúgbò kan àtẹ̀wọ́ ní kúlọ̀ sọ́sọ́. sorry for the break ìgbàgbọ́ máa bọ̀ sorry for the ah, break ìtúramisàn ilẹ̀. pẹ̀lẹ́ ọ̀rẹ́ wa bí mo ṣe ní mo já tó ládùúgbò yìí àṣewọ náà tún mú nǹkan mọ́lẹ̀. wàá sáré wo bóun ni ó ṣe jẹ sọlọ́rí bú ni ọ́ ni wáìdì má bá tún lè jọ. ẹ̀kan lọ́dún ní sọ ma pé kárí ilé ni ọ̀wà dúró bí ọmọ bá rẹ̀ sílẹ̀ ọmọ sọlẹ̀ ọmọ dídì kan sọ fún un. síbẹ̀ fún abẹ́ ẹsẹ̀ máa fọwọ́ wa kí n kan sá kò sí wa yọ wà yọ gbádùn tèmi yàtọ̀. ẹyin ẹ má bínú wa ẹ gbádùn èmi yàtọ̀ ọkùnrin mẹ́ta níbọ̀ ẹ lẹ́wọ̀n wa. wáyé di Eh, <laughs> back to the position mẹ́jọ pẹ́ mẹ́jọ pẹ́ èmi ò èmi èmi yà kò ní dùn ọ ó kéré kọ́ ọ má bọ̀ pátá gan ah, mọ́ràn tèmi máa ya jíìn ni. Jésù mi o. ilé ìyàtọ̀. yéé gidi gan. ọlọ́run o. yéé ọdún wa o. Ah! káàkiri ìgbẹ́. onídẹ̀bẹ̀wò ah. kí máa ṣe sí ìgbéyàwó orí ẹ̀ fún mi gan ah. o. ìṣẹ̀dá mi ọ̀nẹ́bà alága bẹ́ẹ̀. ọ̀nẹ́bà nípa mi. kí ló ń tọ́ ẹ láti ṣe wọ́n ní ṣé mo fẹ́ pa ah, ọlọ́mọ jẹ́ kémi ló kun èèyàn lọ́rùn ọlọ́run jọ gbogbo ọmọ ń bẹ́ẹ̀ ni má jẹ́ kémi ló kun èèyàn lọ́rùn o kí ló ṣẹlẹ̀ tọ́mi mò ń béèrè fún náà hey eh, but wait wait you man máa ń calculate ìgbà tí màá gbowó oṣù mi every other end of the month you come around asking owó tí mo fún ní last week. last week. Yeah. last week. Hmm. last week. Ah! <laughs> ọkọ mi gan máa ń pààyàn lẹ́rìn last week owó tó fún mi last week owó ló sọ bí ìgbà tó fún mi lówó few minutes ago ní nǹkan tí economy ń sọ yìí ah, ah. last week bó ṣe fún mi lèmi ti ná tán yẹn ti lọ. ọkọ mi wo ṣeré i am your responsibility and you need to take care of me. Mm part of this responsibility náà ni mo ṣe pín salary mi sí méjì and i give you half of it kò tún tán you are still asking for more. jọ okay. pati ọ̀rẹ́ mi ni mo ń lọ ìwọ náà dẹ̀ mọ̀ bí ọ̀rẹ́ mi yìí bó ṣe wà díẹ̀ to my heart sí kò possible kí n máa lọ ọ̀rẹ́ mi ló ń ṣe nǹkan. Okay ṣé báwo lọ̀rẹ́ mi ṣe máa ṣe nǹkan tí gbogbo àwọn ọ̀rẹ́ mi ló máa máṣọ gbogbo ló máa lúgù gbogbo máa ó ní láti ra àwọn ìwọ náà máa wọn ọ̀rẹ́ mi náà mo bọ́ ṣe máa ń ṣe náà so káwọn ọ̀rẹ́ mi wá máa ṣọ́ sí i kémi wá lọ kó sí ó da aṣọ kan tẹ́mi ti ní ilé ó fẹ́ kí n kàn máa dàbí pé mo ò tọ́jú mi àwọn náà ló máa sọ ìwọ náà ni mò ń jà fún honestly speaking ìwọ ni mò ń jà fún because tí mo bá look good <laughs> ìwọ náà máa sọ pé ò tọ́jú mi so ìwọ ni tí má ṣe ń look good làwọn máa sọ pé ò ń tọ́jú mi ò ń tọ́jú mi you understand now ó wà important o. Oh wọ́n máa fún mi ni o torí eh, àwọn àwọn àwọn ọ̀rẹ́ mi ò lè máa dress nísìn kan kí gbogbo wọn máa lọ síbì kan kémi gbogbo gbà èmi mo máa give excuse pé mi ò lè lọ ẹ̀yìn torí owó owó owó owó aṣọ èló lówó aṣọ nǹkan tó lè fún mi wọ́n máa sọ pé òfin yàn lówó ó wá fún mi o. Oh, fún mi lówó. me last week. Last week is gone. This is the new week. Give me the money. Let me know. I don't know. Give me last summer. I don't know. You give me money. Mr. Fọlá ẹjọ tó ẹ ẹ ẹ bí ìfọsọ́nà yìí ẹ lọ jókòó sẹ́yìn Mr. Fọlá ẹ ń ṣe fẹ́ tú àárín mi àtọkọ ah, mi ni. Ah, ah, Mr. Fọlá ṣé kìí ṣe pé bóyá ẹ bínú ṣá ní pé bóyá mo lè yín lọ sẹ́yìn mi ì rúdo bọ̀ ọ́ mi pé àyè ìyàwó lélẹ́yìí ọkọ mi ló ń wọ mọ́tò èmi gbúdọ̀ jókòó sí ẹ̀gbẹ́ bọ̀ mi lè blame yẹn mọ́ pé ètí ìmárì so nǹkan tẹ́ fi ṣe bẹ́ẹ̀ yẹn nìyẹn mo mọ̀ pé kò ṣe pé bóyá ẹ̀ mọ̀ ọ́ mọ̀ bọ̀ tẹ́ bá ti márì ẹ̀yin náà lè máa kẹ́yàwó yín kẹ́ máa bọ́kọ mi kí ló ní mo sọ. ẹ Mr Fọláfọlá ẹ bá ti padà márì nsìn ẹ mọ̀ pé èèyàn máa ń kẹ́ obìnrin pé ayé obìnrin ni èmi wá jókòó sí i ó ti yé yín mi lè padà fi blame yín náà hmm. títí ẹni tí ò bá nírú ẹni keep quiet please. actually mo fẹ́ gbé mọ́tò mi dání tẹ́lẹ̀ ẹ̀ eh. má bínú fún mi. wọn ò lè bínú wọn ò lè bínú náà ọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́yìn mi sọ̀rọ̀ sí wọn náà mo kàn jẹ́ kọ́ mo rightful place àbí kí lẹ́ni mo sọ ah, ah, ilẹ̀ Yorùbá la wà yìí náà ìyàwó máa jókòó sẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ̀ nígbà tí kì í ṣe pé bóyá ẹ fẹ́ tún wà kàn ní A strong woman has got life is like a roller coaster. Today you can be up and next time you can be down. So be good to the people you met. By the way, oh, Kiri magbaye ko ẹlẹ́gbẹ̀ẹ́. ṣé inú ọkọ̀ tí mo tí n bá sọ pé mi ò lè fẹ́ ọmọ tó wà sétí wọ́n ní ẹ eh, bóyá mo ti wà choosy jù ní ẹ eh, mi ò ní tẹ́lọ́rùn ẹ eh, kíní kọ̀kọ̀kọ̀kọ̀ no ẹ̀yin fúnra yín rí nǹkan tó ṣẹlẹ̀ ṣẹ̀ṣẹ̀ àbí ẹ jọ ṣerú àwọn yẹn ni kí wọ́n fẹ́ yàwó àwọn ìyàwó tó ṣe pé wọn ò ní respect fún ọ̀rẹ́ ọkọ fún bàbá ọkọ they are so rude so uncultured ó tiẹ̀ mọ̀ pé ipò báyìí ní bàbá ọkọ wà ẹni báyìí ní ìyá ọkọ ẹni báyìí lọ́rẹ̀ẹ́ ọkọ ẹni báyìí ní kíníkan náà wọn ò mọ tiwọn ojú àlà sórí ti ba wọn jẹ́ and now I can't deal with that àlàláì kò jọ no uh-uh. ẹ wò bí a ò kí n ṣe òyìnbó we are Africans a ní culture a ní àṣà àti ṣe gbogbo ẹ pátápátá ló wọnú ara wọn you guys should wait till I get married yes ẹ máa rí àwọn tí màá fẹ́ máa lọ mú nǹkan mu wá láti abúlé wa ni a cultured girl ọmọ tó níwà tó lẹ́wà tí wọ́n kọ́ tó gbẹ̀kọ́ no social life kò ṣe ọmọ tó wá jókòó sórí Instagram tó máa bọ́kọ sọ látòrí Facebook máa yà lọ sí abúlé wa máa lọ mú ìyàwó tí mo wá ń bẹ̀ ni obìnrin tó jẹ́ pé tí n bá ń sọ̀rọ̀ kò ní gbómi lẹ́nu tí n bá ní kó jókòó síbẹ̀ á jókòó síbẹ̀ tó máa mọ̀ pé no ẹni báyìí náà ń pè níyà ọkọ ẹni báyìí ni bàbá ọkọ ẹni báyìí lọ́rẹ̀ ọkọ ipò báyìí lèèyàn máa ń fi àwọn mọ̀lẹ́bí ọkọ sí àwọn obìnrin tèmi fẹ́fẹ́ nìyẹn ló ń ṣe àwọn ọmọ tó kàn máa dé tó máa ṣiṣẹ́ ṣóṣóṣóṣóṣó àwọn ọmọ tí wọn lè lóṣù lérè tẹ́bọ́lọ́ ṣògbọ́n náà wà èyí tọ́kọ bá rówó tọ́jú àtúnyàlè èyí tọ́kọ ò bá tún rówó tọ́jú àtúnyàlè ìjọ ṣọ́ra àwọn bẹ́bẹ̀ ni kí n fẹ́ ẹ wo ẹ ṣe. ṣe rí ọba wíwá tí mo wá torí pé mo mo rí nǹkan tó wù mí lọ́dọ̀ yín ni sà ẹ sà ṣé rí ìfẹ́ tí mo ní sí ọmọ yín kò ṣe pé bóyá ìfẹ́ tán tó láti ìgbà tí mo ti wá sábúlé tí mo ti fojú rí ni mo ti rò pé àwọn ah, ọmọ tó wù mí láti fẹ́ rèé ẹ mọ̀ ó níwà ó tún lẹ́wà ó má pọ̀ lé èèyàn ṣe ó lọ́yàyà èmi dẹ̀ máa ti ń sọ tipẹ́ pé tí n bá fẹ́ fẹ́ yàwó inú ìlú wa ẹni màá ti wá mú yàwó tèmi nǹkan tí mo ṣe ní kí n wá bá yín nìyẹn pé kí n tọrọ àyè lọ́wọ́ yín sá. ṣé Emily tèmi ló ń wí àbẹ̀wò. bẹ́ẹ̀ ni sá. o sì ti bá a sọ̀rọ̀ ó lòun ti gbà. ẹ sá ẹgbẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ pé mo ti wá bíbí ẹ̀ẹ̀mejì kan tẹ̀lé rí mi tẹ́ ní kí ni mo ń wá. Eh, èmi àti ẹ ti sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ wa àti ìjù ní ọ̀rẹ́ síra wọn lọ eh, kò ṣe pé bóyá àti ìbẹ̀rẹ̀ fífẹ́ àmọ́ eh, náà ni mo ṣe ń. o sì ní ọmọ àdúgbò bíi ọmọ abúlé wa ni ọ. bẹ́ẹ̀ ni sá. ta ni bàbá rẹ lábúlé. akínyẹlé ni sá. akínyẹlé kan náà tó wà nísàlẹ̀ Ọ̀ṣun. bẹ́ẹ̀ ni. Ah! <laughs> ọmọ èèyàn rẹ ní ọ kọ́lọ́n kó forí jin akínyẹlé àjọ ọmọ jókòó lé abẹ́ àbábẹ́ táwọn mẹ̀mú táwọn sọ̀rọ̀ gidi ni ẹ̀yin náà sì dá o ẹ̀yin náà dá nǹkan kan tó wá wà ńbẹ̀ ni ọmọ mi má parọ́ fún mi o àkọ́kọ́ sọ́ọ̀fẹ́ Emily ni àbọ̀fẹ́ mọ yín jẹ bí ìgbà téèyàn bá yín àgbàdo jẹ torí ẹ̀yìn ará èkó ẹ burú fa ẹ burú gan ìsínlẹ̀yìn ọmọ mi jẹ́ tán lẹ́wọ̀ àfìdí ẹ̀gùn kalẹ̀ pé kíní kan ìfẹ́ yẹn èwo ló fẹ́ ṣe ń bẹ̀. bàbá ṣe rí ibi tí mo fi èkó lẹ̀ pé mo fẹ́ wá fẹ́yàwó ní ibi wa mi ò lè wá yan ọmọdé lọ́dọ̀ yín sá mo fẹ́ fẹ́ gangan sílé ni torí ẹ̀ ni mo ṣe rí yín lénìí pé kí n ṣàlàyé ọkàn mi gangan fún yín sá. ọlọ́run ti ẹ̀ ṣeun ilé tó jẹ́ ti wá nǹkan mo pé ní rí ni ọlọ́run ó ṣe ìyàwó ẹ̀ kalẹ̀ ẹ̀kejì rẹ o ọ wà látẹ̀kọ́ rẹ̀ hàn ọ wà gbé abúlé wa ń bì fún odidi oṣù méjì àbọ̀sù kan ìdí rèé wàá fi mọ ìwà ìyàwó tó fẹ́ fẹ́ ǹjẹ́ ọ̀lẹ ni ǹjẹ́ ọmọ oúnjẹ sè báà ló tẹ̀ títí nínú ìlú sàn fẹ́ràn tó máa ń kíyàn kó tó pé torí <laughs> rírò ó lè ro gbẹ̀gìrì kò sí tó mọ ọmọ mi lọ tán tó dẹ́kọ̀ tó di pé kò fọ ọṣọ dáadáa kò sí kinní kan ní mo fi ní ọwọ́ wádìí ẹ̀ ṣeré tẹ́ bá tẹ̀lé kí wọ́n wádìí ẹ̀gbọ́n fún bí ọdún mẹ́wàá ó tó torí irú ọmọ tẹ́yìn ìbátọ́ sá ọmọ tí ó gbúdọ̀ gbẹ̀kọ́ ni sá so èmi náà dẹ̀ ti rí lára ẹ̀ ó níwá ọlọ́yà ìyá ẹ wo mo ti mọ̀ wá ẹ mo ti wà òkè pẹ̀lú ẹ̀ sá ah. bẹ́ẹ̀ ni sá. ee wá wá wá wá wá bọ́lódà kò sílé kò sílé bàbá kò sílé kò sí nlé. bàbá mi ni mo ní bí ẹrù ojú mi ni. mo rí ọ kò sẹ́mi nílé kò sí nlé. ẹ̀yin padà wà lọ́lẹ̀ wá wá wá wẹ́n tó jókòó yìí sórí dáadáa ọkọ Emily ni o wọn ní pẹ́ ṣègbéyàwó láìpẹ́ yìí gbogbo àwọn ẹbí tẹ̀ wà nínú ìlú náà ní í sì pé ẹ wà bá ń kó nǹkan yìí. ọkọ Emily. ọkọ Emily. Emily fún gbogbo àwọn mi. Emily Emily Emily. Emily kan náà. máa lọ mo ní Emily ni ọkọ Emily ni ọkọ Emily máa lọ pàṣẹ fúnjà lọ máa lọ mo ní ọ máa lọ ó sì èrè ní abọ́fẹ́sọ mi gbé ah ká dáa fún ọ ìwọlé ẹ̀mí lé ẹ̀mí tó ń tẹnu mọ́ má lọ má bínú ojèrè ọmọ wọn níṣẹ́ ládùúgbò kan mọ fẹsẹ̀ ní káàkiri èyí mẹkáníìkì wọn kọ èyí bíríkìlà wọn ṣe ó tọ̀ sàn gan wá ẹ̀mí lé wa. bàbá ẹ ṣe gan sa. ó jàre ìdókankùn sí káwọn èèyàn wá rí mi mo ti mọ bàbá rẹ kó tó kú kò sí jọ̀gbọ́n bẹ́ẹ̀ tó bá ti ṣèyún ọmọ ti parí kò sí wàhálà sá ọ̀nà àrùn àná eh, èmi náà ní káwọn èèyàn mi wá kó wá rí kálẹ̀ mọ́ bí màá ṣe mú yàwó <laughs> ẹ ṣe bá mi. ojú òní dí ọ ọ dàgbà eh, ẹ lora yín gbó. Ah! Eh, ẹ̀mí balẹ̀ ní ìka máa rọ́jú bó ṣe mú rárá rẹ̀ ló rárá. ọmọ tó dá tó lówà tó lówà mi tẹ́lẹ̀ mú rọ́ọ̀mù báyìí kò lè mọ alábúlé kò máa ń bí sítà inú sórí àwọn kọ́kọ́ àtìmọ́lá rẹ̀ ọmọ oníwà olẹ́wà ọmọ àpọ́nlé ọkọ̀ ṣùdẹ̀ mọ orúkọ tí èèyàn máa fàgbẹ̀ wá ìta wọn wọ́n pé náà tí màmá márì máa wá sábólé wá fẹ́ àwọn ọmọ tó rọra bìtẹ̀ máa mú ẹdẹ kan ẹ máa mú ọ fẹ́ bùgà àwọn tí mi ṣe yẹ bọ́ mi lọ yọ máa bú bèbí ah, ah, yín náà lọ rí i. mo ti bù yín náà. mi ló bù mí sórí tó bá sọ pé bù lèèyàn èmi pé olólùfẹ́ lèèyàn. Eh! olólùfẹ́ lèèyàn. pé pẹ̀lú a máa pè lábúlé wa bí. ọmọ máa tún já ẹ sáwọn kan tó ti mọ̀. So yɛ ifa te mu ne nsɛm gye ke mahyɛ nkɔte mu hwee ɔmɔ bɛwuhyɛ wayɛ sɛ mafɛ sede gɔgɔne finally Olayemi. O ma fẹ́ mi. Jọ ṣòro pé mo ń ṣeré ni. Èmi tí mo máa ṣe lọ sọ̀sẹ̀ ṣòro bá mo mí mo ń ṣeré ni. Mo mí nẹ̀. Tàkó bó ìṣẹ̀lẹ̀. Hmm. Fẹ́ mi. Hmm. Wo wo ah, má jẹ́ kí dádì mi wo mi ṣe wáyé mi tí mọkùnrin má jẹ́ kí dádì mi rí mi. O ò tí mọkùnrin. O ò tí mọkùnrin. Ah! Emily. ah, ah! ẹ káàsán ọjọ́ ṣàgbọ́n. ẹ mà lẹ. kálọ̀ wo tún làwọn tó dàbí fúlàní. ẹkún ẹlẹ ẹkún ẹlẹ ẹkún. ẹkú àtijọ́ ẹkú ọjọ́ mẹ́ta gbogbo ilé ń kọ́ àwọn ọmọ ń kọ́. mi ò tí ì níyàwó àfẹ́sọ́nà mi ni mò ń bá sọ̀rọ̀ bí. boyfriend ló ń jẹ́ bẹ́ẹ̀ boyfriend mi boyfriend mi torí ẹ̀gbọ́n òyìnbó. ẹ dákun ṣé mo ti sọ tó pọ̀ jẹ́ lọ ni ṣé kí n má kọkọ rẹ. má kí i. ó dáa ẹ̀yin ni ọkọ̀ ojú ọ̀nà tá a fẹ́ wọlé àbí tí ò fẹ́ wa wọlé ìkànnì méjèèjì. ẹ dákun èmi ló kọ yín jàre. kí lè fẹ́ forúkọ wọn ṣe. fọlá lórúkọ mi fọláyẹmí. Ah, eh, ọlọ́run ṣeun ọmọ lẹfẹ kì í so ọmọ o ọmọ gidi ni yóò bí dòwú. ẹ ǹlẹ́ ẹ ǹlẹ́ ẹ káàbọ̀ ẹ ǹlẹ́. ẹ ṣeun ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. Ah. Mm, mm. ọmọ lẹfẹ kì í so ọmọ o mm, ẹ ṣeun. aládùúgbò ah. eh, ẹ dákun yóò rò pé òun ti rọmọ báwọn o onímọ̀ pé aṣẹ́wó àdúgbò bí sí ń gbé àràrá ló ń gbé àfín ní ń gbé kúkúrú ní ń gbé gíga báwọn gàǹbarí inú oko ṣe ń ba sùn bẹ́ẹ̀ làwọn fúlàní ṣe ń kú mọ́lẹ̀ nínú oko ẹ̀gẹ́ sọ́fi sí ẹni ẹ̀mí lé òfò ah! ọlọ́mọdé ń pàdé ìrù rẹ lọ́mọ láyé mi ọlọ́mọdé ń bírù rẹ lọ́mọ àgbá kò ní ẹ ẹ sànú rí rèdèrèdè ó dàbí koro yẹ́gẹ́yẹ́gẹ́ abirùn aṣẹ́wó lóṣó mú stanley ọmọ. bàbá ọlọ́gbọ́n ayé ẹ̀fúra. Hmm? Hmm? sọ fún wa bí ìbábọ̀ abúlé ẹ̀ ó lọ òde òde quiet what happen àbí ẹja ni. ọmọ akọni o tàbí gbogbo ìṣèlú tó bá rí ìyàwó tí wọ́n rí fún mi. Damn, this girl is fine. Mm. As in, the babe said she's. Lábúlé náà. Àgbègbè ìṣẹ̀lẹ̀. Mm-hmm. Ọmọ ẹ̀ fine, ó níwà, ó lẹ́wà. Hmm. Gbogbo nǹkan tó yàn máa ń yàn pátápátá lọ lára. Bùrà hmm. fẹ́ wọ tuntun. Hmm. Ọmọ ẹ̀ mo ṣe wò yẹn virgin. Ah, ah. Ah. Virgin ní abúlé. Ṣé ọ̀sẹ̀ asáré débẹ̀ yẹn ni? Àánú bí kàkàrí ti máa ra one innocent looking girl. Tí wọ́n ti ọgọ́ máa ra ọgbẹ́ náà, ọmọ yìí, wọ́n mi dẹ̀ kò sáwọn ìyàwó tó máa nígbè ebo ìyàbọ pé ìyá kò fẹ́ gbà bàbá kò fẹ́ gbà ẹ tó máa lọ fọlọ́pàá mú ọ̀rẹ́ ọkọ àbí àwọn ìyàwó tó máa ní kí ọkọ rẹ̀ ọkọ bọ́lẹ̀ níbi kan àbí tó máa fọkọ lọ́wọ́ tó lọ́rùn bẹ́ẹ̀ tó àfún mi lọ́wọ́ mi ní jẹ́ kí kò sí àwọn ìyàwó bẹ́ẹ̀ kọ́. ṣé kò ṣe ń pé òǹlo sàkà fún wa. káríkò ẹgbẹ́ ti marry ni àgùntàn náà ṣe make una just pack all those na wife mm-hmm. throw away them come mm-hmm. and village come marry. na better for us na she. ọlọ́run àbáyọ ṣe <laughs> for better for us ọ̀dọ̀ ọ̀rọ̀ yìí lọ́wọ́ as you talk this abule o ti n sweet emi o ani ìyàwó mi lẹnujọ mẹ́ta yìí hmm. a kò máa ni demand demand demand ní hmm. last week mo ní pé mi ò fún hmm. since that time she no dey follow me talk again. yellow fesity wife i <laughs> demand ah. guy make i tell you the truth o agbebo ìṣẹ̀lẹ̀ no be say sentiment o mi wey i no marry on this one mo ti mo ṣe o torí pé mo pe abúlé lọmọ wa abúlé ní ìyàwó gidi wa ni báwo ni màá waste time lọ fẹ́ àwọn ọmọ cctv náà máa àpamí nkú ìyàwó wọ́n máa fi bẹ̀bẹ̀ sọ́kọ na <laughs> no fit àgbẹ̀ o àwọn if you come my village you go see fine babes o fine correct babes àwọn ọmọ tó níwà àwọn ọmọ tó wà confam hmm. àwọn òṣàdé lè kọ èyí àti fẹ́lẹ̀. aláàbà yanjú ẹ̀ wá láti ní. <laughs> I know wetin I dey talk me wey I no marry wey I dey to do this while things I dey do I know wetin I dey do na I know wetin I dey do o. at least àárín náà hmm. ọlọ́run dẹ́ ṣe yín ní ọ̀rẹ́ ara yín. àmì mo dẹ̀ máa fún wọ́nì mo dẹ̀ máa ṣe káwọn ìyàwó yín lọ influence ẹ̀ náà. Ah, ah. èwo ń tàwọn ìyàwó wa ń bẹ̀. yọ ṣe ṣe ṣe kí àmì ìdè kó máa kó máa fọlọ́pàá máa ń rẹ̀ káàkiri àbí wọ́n fẹ́ mi lọ́wọ́ ẹ fún mi lọ́wọ́ ẹ owó owó lọ́wọ́. Ah. I don't understand. ọ̀dà ṣé òun tí mọ̀ láti jẹ́ ẹni òun tí mọ̀ náà. àwọn ìgbà fún ẹ̀. mo náà àbúgbà àdúgbò kan ọ̀nà ọ̀nà mi tàbá gbà ní tàbá dé tàbá dé sport tí mo sọ ẹ̀ twenty ten make sense kan tàbá rí sí mo ò lè pẹ́ ta ìyàwó ẹ̀ máa tó pè é ló máa tó pè é <laughs> bọ̀ kó yẹ kó fi mí ṣe ẹ̀yẹ kó fọ́ ni o. àkìlẹ̀ ò fọ́ ni mẹ́ àkíntì mi mú rẹ jẹ́ kó lọ fẹ́ yàgò tó. ó dẹ̀ ràn mí sí ọ ní. ajé gbogbo àwọn. ó ní kí n kí ẹ. lọ́tẹ̀ ìgbéyàwó ẹ̀ di kákọ̀tẹ̀ ìwò. àbútọ́ àwọn ìyàwó okay that day wey wey you dey hospital wey you strong wey come come be to lálẹ́ yìí ojú kò síwájú tùwárí ìgbọ̀n tí ìyàwó ẹ̀ sọ fún ọ ó ní kí mi jọ kí n bọ́ sẹ́yìn. ẹ bọ̀ tí mo ti bẹ̀rẹ̀ náà. I mean, no baby, nah, she man no gist. Man <laughs> no gist. That's how they do like this. Me, me. me Okay, oh, man, you call ọ̀rẹ́ ìmọ̀ ní kọ̀ọ̀rẹ́ mi bọ̀ sí. Ní ìyá rẹ̀ tún lára mi kó tóbi oh, gbàgbé fún oh, Ọ̀rẹ́ láì wájú yàn. Bẹ́ẹ̀ oh, Ọ̀bì dà. Láyé máa ro ìyàwó ẹ̀. Ah, nothing wey she na fit do. <laughs> Tó dáa. Cheers, Sam. Cheers. Honey bunny. Food is ready. Oh. The, um, Oshi, I'm, I'm fine. I'll be fine. I'm fine. Kò yé mi, kí ló mean by you are fine? see, um, me on ní appetite, so. Oh, oh, oh. Is your tún to bury? tún bẹ̀rẹ̀ lé ni. Kí ló ṣẹlẹ̀? Ah, mo wà nù kíchìn látàrọ mo dáná o sọ pé o jẹ o ń gbọ́ gbogbo aroma oúnjẹ mo ṣe lọ mo ṣe ń bọ̀ for hours o sọ pé o jẹ mo wá parí oúnjẹ tó o sọ pé o jẹ o ṣe máa sọ pé o jẹ o má jẹ ni dìde kó wá jẹun o torí bó ṣe ṣe lánàá nìyẹn tí mo sọ oúnjẹ tó jẹ́ kó jẹ́ mi waste tó jẹun ah, oh, ní ṣebí mi mo ní owó tí mo fún ẹ tó fi ń sí oúnjẹ. i'm saying i'm not eating again i'm not i don't have appetite. oh okay ìwọ ló lówó tó fi ń dáná èmi tí mò ń dáná ń kọ́ta lónìí o kẹ́ẹ̀tẹ́mi náà ti máa wà stressed up kò ní mí ní ìsì ẹ̀ àbí kò ní mí ní ìsì ẹ̀ you you should you know you are frustrating me ṣé mo bẹ́ẹ̀ ṣé mo pé ó frustrate mi báwo mo ṣe máa sọ oúnjẹ fẹ́ tó máa sọ pé ò ní jẹun á ah, kí ló ṣẹlẹ̀ gan ó má dìde ó má jẹ́ ni o kí ló ṣẹlẹ̀. okay kò mú oúnjẹ òwò ní jẹ ẹsìn that's what i'm trying to say try to understand with me simple. oúnjẹ òwò ẹ jẹ. yeah. oh, oh okay sọ fún mi ṣé ṣé ó ní nǹkan kan tí mo ṣe fún ẹ tó ń bí ẹ nínú tó tí o fẹ́ sọ ni because àná mo tún jẹ fún ẹ ò jẹ èyí ni mo tún mọ̀ mọ̀ ṣe special food ẹ tí mo mọ̀ pé oúnjẹ tí mo pé best food ẹ ni mo mọ̀ pé tí mo máa gbóòórùn ẹ pé mo láéláé o tó bá ń gbọ́ aroma yẹn ò ní lè resist ẹ and here o sọ pé ò jẹ ọkọ mi jọ̀nà ṣé mo ṣe é. ok um, o ṣe mi kò sí problem máa jẹun later. For sure. I will eat later, yeah, thanks. like, see. how soon? Mm. Later now, shall we come my program? The program is fair to my in five minutes, huh? Okay. So that after five minutes, you come and say the gym. Have we? Mm, yes, yes, five minutes. <coughs> program, you know, them are interesting. Mm. Oh, yeah, boy. Yeah. I'll ọkọ Péjú mo sùn kankan fún ẹ ní láàárọ̀ àná o rántí. mi ò rántí o mi ò rántí ìgbà tó sọ lánàá. rántí o rántí ó yẹ kó rántí. mi ò rántí o ó yẹ kó rán létí. kẹrin létí. Mm. kẹwọn ẹ létí. owó. I said it. I knew you were coming to this. Àtìgbà tí mo ti rí ẹ láti àárọ̀ tó ń wọ kíṣìn tó ń jáde tó ń ṣe plate come and eat and um, cooking your food kìnnìkan mo ti mọ̀ pé owó iná ni. Ṣé wọ́n fi ṣí ẹ ni? ṣé o fi ṣe ẹ ni tó bá jẹ owó lọpa ẹni àyè tó kọ́kọ́ wá ẹgbẹ́ yẹn náà lọpa lọpa o fi ṣe ẹ ni o fi ṣe ẹ ni sisi i'm fed up i'm fed up kí ni àti ṣe kankan owó onídìíwó fẹlẹ onídìíwó fún gbá. kò sí ọkọ mi láwùjọ wá dẹrù bàmí àyà mi jágo ṣe fún mi lọ́pàá tẹ́ńtọ̀ ni. o ti sún èmi o i'm getting tired every little thing money money money a lè rí nǹkan tó fowó lọ ṣe ogun ogun fẹ́ ọ̀rẹ́ ẹ fẹ́ ṣe kinní kan o máa kó gèlè wálé o máa ṣe léèlé o máa ṣe. ìjọ tí bá kú ṣé responsibility kò ní kò ní responsibility ẹlòmíì. ìwọ kì yóò kú ikú. Ah, abeg just just leave me let me be. bí kò ṣe yíyẹ kí wọn kó lè máa ròyìn ṣe olúwa nílé àlàyé. ìyàwó ilé ẹ̀wí lọ. just leave me alone àǹtí sídìí kò mọ̀jú kò mọ̀ra kò <laughs> arúgbó jẹ gbèsè ìwọ ọmọkùnrin ìpamí lẹ́rìn o odidi èmi ó wá fi mí lẹ̀ sínú yàrá tí n ṣe tó yìí ó walk out on me like that is not even enough ó wá fi mí jòkó sílẹ̀ lẹ́ẹ̀bí báyìí dún ó ti rí mi fi gan o wàláhì ó ti bàjẹ́ gan o mo ti bàjẹ́ jẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ́ tí kì bá ṣe pé bẹ́ẹ̀ ni nígbà tí máa máa pariwo pẹ̀lú àwọn ará àdúgbò máa pariwo pẹ̀lú àwọn ará àta máa tún máa pariwo pẹ̀lú ọkọ mi ẹ́ ojúṣe ni mo máa ń pè ẹ́ fún ó wá fi mí lọ wájú kò sí bíbá yìí ní ó bàjẹ́ o ìbàjẹ́ ló ń pe irú ẹ̀ o irú wà pálapàla wo nìyẹn ó ti rí mi fi gan o. ó dẹ̀ mọ́ gbé mi láìkí máa fa wàhálà ó mọ́ gbé mi láìkí máa fa wàhálà tó bá yẹ ti táwọn aládùúgbò bá ń gbóhùn mi wá tún ni mo ti dé ṣe mi dé ó yẹ ọkọ mi jọ já lọ níwá lọ ṣojúṣe ẹ ọkọ mi jọ ní ti já lọ níwá lọ ṣojúṣe ẹ. Ah. so ìtorí pé mo ti fún ẹ ní chance ó wá sọ the privilege ló fún ẹ ní audacity láti bá mi sọ̀rọ̀ anyhow èmi lèmi rin ẹ̀fín nílẹ̀ Yorùbá. imagine ní ọkọ mi má bínú má bínú inú ló ń bí mi ẹ ó yá nìṣó níwà lọ sojúṣe ẹ. ṣé torí mo ti ń dákẹ́ fún ẹ. ọ̀yà má bínú. àbórí ẹ̀ yìí ni. ọ̀yà bínú. Ah! ọkọ mi má bínú jọ inú burúkú ò ní bí ẹ ajá òde ní padà gbé ẹ lọ́mọ lóyá má bínú ń kó mi kó de máa wò kó ṣé kí bí yóò máa wù mí kí n máa fa wàhálà o jẹ́jẹ́ mi báyìí ni máa ń dúró wàhálà máa ń wá mi wá ni. ẹ kí ló wá ṣẹlẹ̀. sori wàhálà máa sọ pé òun rè èmi rè òun rè èmi rè tó bá dé tí ń wáwọ́ sí mi báyìí máa ń grab ẹ̀ ni wọ́n lè fi lọ́kú lọ́ọ́ lọ mí kó dúró sí mi lára. wàhálà ṣe máa wá ẹ wá ṣó yẹ kí wọ́n dá wọn lóhùn ní ṣó pé àìmójúkúrò ló máa jẹ́ kí ẹrù wèrè kún ni. ọkọ mi ṣé mo ti ń ṣe bí wèrè ni eh? kí ló ń ṣe ẹ gbogbo ariwo tó ń pa ń sìn yìí àwọn neighbor tún máa gbọ́ ọmọ á bá wa nù lé pé kí ló ń ṣẹlẹ̀ irun tó fẹ́ nìyẹn. ọmọ aṣorí burúkú ni èmi àtọkọ mi jọ ní discussion máa wọlé ah wọn ò ní rí nǹkan wà láì wọn máa rí nǹkan rẹ má bínú ọkọ wọn láì mo ti change ṣùgbọ́n kò dé máa wo kò ṣe pé bóyá èmi ni máa ń dédé fa wàhálà o ìwọ náà wọ́n ti bí màtí ẹ ṣe ń ájú sí yìí káwọn neighbor yẹn wá wọlé ṣé mi ní gbé wọn ṣépè ni kò ṣe kí bí ẹ máa lọ ń fa wàhálà wàhálà fúnra rẹ̀ ló máa ń wá bá mi ó máa rìn wá bá mi báyìí ni ṣé máa máa wọ pé wàhálà rẹ̀ èmi rẹ̀ wàhálà rẹ̀ èmi rẹ̀ kí wọ́n filẹ̀ kó lọ ni ó dá mo mọ̀ kan tí wàhálà bá ti wà báyìí máa gbá báyìí. Ọlọ́run mo ti lámòjú kúrò báyìí. ok kí ló fẹ́. mo fẹ́ kó wọlé kó wá lọ ṣojú ṣe wọ́n ló ní tóní bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀dì máa ń dùn. ok èyí tí mo ṣe ní last three hours nǹkan last three hours òun ló pè bí ẹni pé <tsk> last three hours nílẹ̀ lẹ́gbẹ́ wọ́n má lọ. ẹ̀wọ̀n rí ayé aláfarawé òun nìkan ni gbogbo ohun yẹ ohun tó bá máa jẹ́ tirẹ̀ gbúdọ̀ dára ju tàwọn ẹnìkejì lọ. bàbá dìde kó wá lọ nílé wọ́n wẹ̀rẹ̀ mi ti jẹ́ ń jẹun tó bá pè yẹn ni orí ojúṣe ẹni mo ti ń disturb ẹ yìí ojúṣe ẹni mo ní kí wá lọ ṣe ọ̀ṣọ́ aláyọ̀ ìyá dìde wọ́n kó ẹ̀yìn náà àdúgbò ẹ̀yà tètè máa bọ̀ tó bá yẹ pé ẹ̀yìn náà àdúgbò ẹ̀yà máa tètè máa ó dá ká ṣe ń bí báyìí má wulẹ̀ lọ mọ́ má wulẹ̀ padà ṣó ṣeré ni má wulẹ̀ lọ mọ́ sẹ̀ o rò pé mò ń ah, nìbọ kí n tó fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ báwo dẹ̀ wà ní ọkọ ẹ̀ ṣáà ti fún ẹ lówó yẹn. Ah. <laughs> owó ló ṣe bẹ́ẹ̀ yẹn fẹnu pé kò fún mi o àmọ́ tí ò bá fún mi òun ló lose mo ní ọ̀nà mi ti máa fi kí ètò wọn. ọ̀nà mi kẹ ìyá ah, òye mi o. kò lè yẹ o ṣàmà òun tiẹ̀ mhm. báwo ni ọ̀rọ̀ wa tọkọ ẹ̀ ṣé wọ́n dẹ̀ ti wá padà borí dúró. kò borí dúró o ó dẹ̀ ti wá sún èmi kan kí n máa ṣe jàgídíjà káàkiri wàá ló ti ń fi mí pe wèrè àmọ́ bí mi ṣe ń sọ pé mo fẹ́ jẹ́ kó gun omi ìgbà yẹn góńgó ló ń wáyé ṣe fẹ́ bẹ̀rẹ̀ tiẹ̀. sori nǹkan tí mi máa advice ẹ ni pé ọkọ ẹ ni wọn hmm, and no matter what máa give up on him eh? kọ́ wọn lóde continue láti máa máa máa ṣòye. Ah, ọkọ wọn lóde mm-hmm. ó ní wọn fẹ́ lọ wọ́ọ́dà mi sí nígbà tó kọ wọn lóde ẹ̀ náà. mi ò fi sọ kan Hello. Hello, Engineer Kọ́lá. Ẹ káàsán. <laughs> Dájà ni mo wà o. Ah, èmi wà o. Mo anle. Yeah. No, no, no, no, mi ò lọ bí kankan ilé náà yóò Mo hang out pẹ̀lú best neighbor me. bestie me. <laughs> oh, okay. Ẹ fẹ́ ká bólẹ̀ wá ok mo máa bá right away tí ò pẹ́ mo dé tán. ta ló ń dín ní akọ́lá. girlfriend you are inquisitive Joe. i will see you soon. Shut ṣe tí mo fẹ́ kẹ́ ṣé kí n má tẹ̀lé lọ sọ́dọ̀ ẹnjìnìà Kọ́lá ah, ọmọ yóò máa fẹ́ mú mi lọ Kọ́lá kẹ́ ẹnjìnìà <laughs> Kọ́lá nínú gbogbo ilé ìdáhùn sọ yìí <laughs> yéé jésù. èmi náà ní gbà fọkọ wa tó ló fẹ́fẹ́ wá dáǹfààní àdúgbò gbogbo ìgbà ìwọ nìkan mo ti di ọ tí n bá rí tọ́ bá jáde ilé ó ga jù ọ lọ ìwọ ọmọ burúkú ọjọ́ ìkíní n bá rí ọ kí ló dé ò ní kú rẹ ṣe ni wàá sọ ẹ dára kúra wọ́n tún bọ́ mi. bàbá èmi ni. ìwọ ta ni. èmi ni ah, ìwọ ọmọ bàbá orúkọ gbogbo ẹ. bẹ́ẹ̀ni èmi kan ìlú kan inú mi. Ah, àwọn orí ọbẹ sóòbínú máa bọ̀ máa bọ̀ ó tún bọ̀ ó tún kò ní dáa fọ́ ó ní kú dáadáa ẹ ó ní kú rẹ̀ kí ló dé wọ́n rẹ́ sínú lẹ́mìí nìkan ni kò sá máa ń bọ̀ mí mọ́ ni torí yìí mo ṣe bímọ ni ẹ ní kú dáadáa ẹ ní kú rẹ̀ tẹ́ fẹ́ sọ lẹ́nu nínú ìlú. bá mi kí ló dé gan ṣé wàá máa léèyàn lára mi ni ọ̀rẹ́ mi ṣáà ni. Ah! ọ̀rẹ́ rẹ ni ẹ má wọrí ọkùnrin díẹ̀ tí ń tì ọ lọ bí tó ń lọ kó lọ́mọ sọ̀rẹ́ rẹ lọ́hùn. ọ̀rẹ́ mi ni. àní ọlọ́wọ́ lọ́mọ sọ̀rẹ́ rẹ lọ́hùn àmọ́ àti ọlọ́bi tó ń lọ tójú ò bá dólé mọ́ ẹ̀yin ìwé tí ń bá tún rí yín ẹ jẹ yan yín sùn. ẹ wo ọ̀gá mi sọ̀rọ̀ owó bọ̀bọ̀ yìí gbogbo àwọn kíní tó gbó sáájú mi èmi ò lè sign ẹ̀ because àwọn dọ́kúmẹ̀ntì yìí sì ó máa lọ implicate èèyàn ni. ọ̀gá ẹ wo ọlọ́run má jẹ́ ká sin orí lórí kù ẹsẹ̀ wèrè lélẹ́yìn lẹ́yìn o tẹ́ ẹ bá bu èmi àbúrò wàá bu ẹsẹ̀ wèrè. wàá bu ẹsẹ̀ wèrè. tó bá bu ẹsẹ̀ wèrè ṣe kò ní affect mi kí ló ń sọ yìí ṣe mo ti wà ní ẹnu engineering job nísìnyí ilẹ̀ títà díẹ̀ sí orúkọ tí mo ti ń bìrì over time mi ní fẹ́ kí n kọ́ ṣẹlẹ̀ sí ṣe listen èmi ti jẹ́ káwọn èèyàn mọ̀ pé tí n bá fún wọn ní quotation àbí mo submit question mi fún company nǹkan tí n bá ní mo fẹ́ lò òun ni mo máa fẹ́ lò quality ni watch word mi tí màá ní pé fine a fẹ́ lo ten bags of cement mi ní lo two tábà lọ lo two tó bá gbọ́dọ̀ máa lọ collapse tó bá lọ pa àwọn èèyàn ńkọ́ wàhálà ló máa tún dà ẹ jọ tó lọ lọ́hùn sí èmi ò fẹ́ ní owó ní gbogbo nǹkan tó wà lẹ̀ ọlọ́run máa ń láyàn. ẹ má jẹ́ kẹ́rù báyìí ṣé ti gbàgbé ni èmi gangan mo ní ìdí nǹkan púpọ̀ láti ṣe lórí ẹ̀ kò sí wàhálà lórí nǹkan yìí i'm telling you signature yín lásán la need i'm telling you ó lè máa work out ẹ̀rọ tí o ẹ̀rọ tí o ẹ̀yin lẹ́lẹ́ fẹ́ ṣe wedding kó ṣe pípàlẹ́ máa nọ́mbẹ̀ o ẹ má fún wa ní negative vibes positive la need ó tán point tó pọ̀ jù bẹ́ẹ̀ náà la máa ṣe fún ṣé ti gbàgbé ni. wọ́n mi ò fẹ́ kó mo fẹ́ ṣe jẹ́ kí n mọ ọ́n. tìmùtìmù kẹ́gbìdá sínú mm-hmm. sínú ọ̀hún nìkan lárí.

tó mọ̀ náà. àwọn ẹjọ sá ẹ wọ́n sọ fún ẹ náà wọ́n ẹ disappoint mi wọ́n disappoint mi nítorí sọ fún wọn gba owó ètò yẹn wọ́n jẹ́ kẹ́nìbọ̀dì mọ̀ wọ́n dà pati wọ́n dà sa kẹ́pọ̀ sàpè kẹ́pọ̀ ẹnẹsì kẹ́nìtì kẹ́pọ̀ sọ fún ẹnẹsì ti wọ bọ́dì dídí náà lè wà ní bọ́dì mi ẹ kìsà yóò bẹ̀rẹ̀ ẹ wà dáadáa gba owó yẹn wọ́n jẹ́ kẹ́nìbọ̀dì mọ̀ ẹ kó sì rẹ ti sọ mí náà èmi máa ti pé lison máa ti pé iye fún bíbá fún bóyá ògùyọ ògùyọ tó ń yọ ọyọ ọmọ wọn àti wọn má gbàgbé wọn ní débé efcc no go cash you ẹ kí ló kan efcc legit làwọn eléyìí o ẹ wò ó o mo àjàpá mo jápa gidi gan mo mọ òdede náírà ń jà má jẹ́ kí n gbọ́ mẹ́sàn-án ọ̀rùnkùnrùn ah mo ti sọ̀rọ̀ sọ i'm sorry. i'm sorry apologize and accept it. ah má bínú rẹ má dá nuisance yẹn lọ so gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi lẹ ti sọ fáwọn aráalé. ẹ kò mọ nǹkan kan ó ṣáà mọ̀ pé alétílẹ́gbẹ̀ẹ́ ògiri lélẹ̀ kò mọ anything kò sọ ọ́ sí ò ń gbọ́ má bínú. ọ̀rẹ́ mi nǹkan kan ń dà mí láàmú báyìí ń bọ̀ báwo ló ṣe rìn ibo ló ti tọ́ọ̀nù. How? Ìwọ tí mo mọ̀ ò mú nǹkan ní nǹkan mọ́ ti ẹ rí. How? How did you come about all this? Ṣorí tí máa sọ pé nǹkan báyìí gangan ló ṣẹlẹ̀ mọ́ parọ́ ni. Mi ò lè sọ pé nǹkan báyìí àbí báyìí ló ṣe ṣẹlẹ̀. You know, bọ̀bọ́ yẹn bóyá ó fi nǹkan bá mi sọ̀rọ̀ ni tí mo fi sign document yẹn fún. Mi ò lè sọ. Bọ̀ ẹ ṣe tẹ wá bẹ́ẹ̀ mi. Kíní kan wà tí ó yé mi. Uh, adúrówó tí ẹ deposit láti bail mi ìbẹ̀rẹ̀ tí báwo lè ṣe rí rẹ̀. oh small thing ni actually ẹni tó lé jáde ńlé òun náà ló tó wá rescue rẹ̀ at the end of the day. omi ń pe wo fraud lè fi bail mi no way mi ò fẹ́ kéèyàn kan tó lọ ń jí owó owó èèyàn kan láwọn alájọ bẹ́ẹ̀lì mi ó pè mí sìn pé mi sí mọ́tò yìí kámẹ́rà sí pé sọ̀rọ̀ pé sísọ̀rọ̀ yóò ẹgbà ẹgbà mi lẹ̀ bẹ́ẹ̀ o kí n wá ń bẹ̀ for life ó pè mí jù kẹ́ lọ fi owó ìyàwó bẹ́ẹ̀ mi lọ please mi ò fẹ́ wọlé. farabalẹ̀ náà kí ló ń ṣe ẹ́ a ṣe máa fowó ìyàwó bẹ́lẹ̀ kí ló ń ṣe òde calm down mo yín máa gbé ẹ padà lọ sí police station tí police station bá wùn ẹ lóòdẹ fẹsẹ̀ ara ẹ̀rìn lọ kí ló ń ṣe ẹ̀ náà ah ẹni tó bẹ́ẹ̀lì ṣó mọ̀ pé nígbà tó lè jáde ńlẹ̀ ó ti ronúpìwàdà náà ó lóun ò fẹ́ ṣe fraud mọ́ ó dẹ̀ ti ń ṣe legal work in fact salary ẹ̀ ló kólẹ̀ fún wa tàfi wá bẹ́ẹ̀lẹ̀ tí ò bá kí n ṣe pé ungrateful bastard ni ẹ ẹni tó yẹ kó wà grateful sí ni ó dẹ̀ ń pariwo báyìí why. okay just forget all that at least tiẹ̀ kọ́kọ́ wọlé náà wá freshen up. Cause behind every successful man there is a woman a strong woman that's that time feels like a roller coaster today you can be up and next time you can be down. ìyàwó káròdò ká kí lára ilé ò mu látàárọ̀ tí mo sọ fẹ́ pé bí n pa mí tó mi fẹ́lẹ́ bí olóńgbò àwọn ìyá lè ro ń pé bí pa mí o ẹ má bínú ẹ ṣáàrí pọ̀ náà ni mò ń ṣe látàrí. kí ni wàhálà bẹ̀. ẹ má bínú ó tó jiná. Ah, ah. ìyáálé rẹ ń ṣe báyìí fún mi o wọ́n fẹ́ mi pa mí wa. ẹ má bínú ah. ẹ jọ. wọ́n tí mo lókun já bábá kó tètè ní jẹ fún ẹ máa jó oúnjẹ ọ̀sán rọ̀lẹ́ sọ́dà ni. ẹ máa tó jẹun sí. ọgọ burú. alo ṣe láyẹmí nù ó jèrè mo fọlọ́m̀bẹ̀ wá mú ìyàwó rẹ̀ sábà wá mú kí òpin ọ̀sẹ̀ yìí tó dé wá mú fọ̀rọ̀ owó orílẹ̀ gbogbo àwọn ẹbí yín ni mo mọ̀ kọ́lọ̀n foríjì bá rẹ ọ̀rẹ́ mi ni bẹ́ẹ̀ ti ẹ̀sánwó ló rẹ̀ sáwà mu àwọn tó ń du ọmọ yìí pọ̀ ládùúgbò wa àwọn tó ń dupọ̀ ìsín ìlóko ẹ̀gẹ́ mi lọ́koko mo máa ń dúró létí màá tilẹ̀kùn mọ́ mọ́ pé torí àwọn wèrè agbẹ́nigan kan tán wà ní àdúgbò wa wọ́n ń wá wálé mi sì fẹ́ sáwàá mú fọwọ́rọ́ orílẹ̀ wá mú òpin ọ̀sẹ̀ ni mò ń dúró dè yín o màá ti dẹrù ẹlẹ́ẹ̀kẹ́ tó dé òsè ojú òní tí ọ wá mú un ní máa sọ de ọmọ nu ilé. ẹ má bínú a ṣe tán sí. ọmọ ga o. How, what do you feel? Yours is not bad. It's not bad. ọlọ́pàá kẹ̀ ẹ̀yẹn ṣàmàwò sí. I don't understand kí ni èwo là ń ṣe ń bì takọ̀ ń wọ yàrá tá à ń wọ pálọ̀ láì. Like what? Kí là ń ṣe ń lé onílé? Well, this is um, like um, a big surprise. Surprise. For everybody. Um, <coughs> let me start. Um, mo pé everybody ní compound wa ẹ wà biased pé okay èmi mo wà too demanding mo ti mo ti ní test mi ti high jù mo àfi mo máa break ọkọ mi ní àlè lákòjọ kankan torí pé mo máa ń béèrè oríṣiríṣi lọ́wọ́ ọkọ mi. Well, the story is this. Okomi, you know him you know he's this sophisticated man that will never settle for less i once told him pé okay kó jẹ́ ká kàn rọra wá ibi kékeré kan káwa náà máa kọ́ ilé kékeré sí díẹ̀ díẹ̀ díẹ̀ ká má despise little beginning but Komi was like no no no no no no no tóun bá tẹ̀ máa ó bá happen pé òun máa get ilé zida banana island òun Lekki peninsula àbí pé ilé kan tó kàn ti gbìn síbì kan tó mad mad house kan tó kàn máa sanwó ẹ̀ tàdé máa ṣe pay and parking bí nǹkan tóun fẹ́ nìyẹn you understand I was like well okay you know you know we don't argue with our husbands okay. Mm. so mo dẹ̀ ní mo ti gbọ́ and you also know pé ọkọ mi ó máa fẹ́ kí n look good all the time kò fẹ́ kó jẹ́ wípé láàrin àwọn ọ̀rẹ́ mi mo máa lack behind so mo mọ̀ pé tí n bá anything To bá ní ṣe pẹ̀lú irun aṣọ irun three hundred kí ọkọ mi ò mind ó máa kó sílẹ̀ lèmi hmm. náà dẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa béèrè mo wá kúkú wá ń béèrè kọjá bó ṣe rò mo lè béèrè tèmi hmm. pé nǹkan wá bẹ̀rẹ̀ sí ni máa complain pé ó ti pọ̀ hmm. so àwọn nǹkan tí mò ń gbà tí mò ń gbà lọ́tún lọ́sì lọ́wọ́ ẹ̀ ló ṣe kí ni òun ló bí inú ilé yìí. jésù. Ah. Hmm. Hmm. múlẹ̀ hmm. ẹ wo ẹja kùn bí mi ò lè dúró síbi kan kí kọ́ni máa fún wa léèrè jẹ náà what are you saying tó gbé mi fẹ́ sọ̀rọ̀. mo ní mo fún kinní kan kọ́lé owó tán owó òun náà fi ń kọ́lé inú àṣewò nìyẹn. mi ì lè máa sọ fẹ́ni ìbàdí pé bí a mọ̀ rí ìyàwó níbọ̀ mi lóòótọ́ náà pẹ̀lú ọkùnrin. yes jésù. tó gbé ẹ tó fi kọ́lé tó a tó gbé kinní kan tó fi kọ́lé i don't understand all this nebo please ó níbi tá à lọ let's just go there ẹ ṣàkọlẹ fẹ́ mú nǹkan bí ni. ṣé o tọ́ ni. ojú kan ṣe wọnú mọ́tò òbúra bọ̀ kí ni fẹ́ sọ fọ́kọ̀ ẹ̀ fún àbí kí ni fẹ́ tún lè yín mi lè sọ́nà ah, ẹ dá kóun bí ẹ má kàn tí ẹ máa fún wa nìkan tí o ṣe madam it's okay ah, it's okay. our ah, husband just i'm sorry just wait. gbogbo lọ́wọ́ àlè kọ́lé ẹ wá ń fáwọn nìkan ẹ wọ ẹja kóun bí conversation fẹ́. ẹ ní sùúrù ẹ ẹ fẹ́ sọ ẹ ti sọ already now. ó ti sọ. ẹ wá jẹ́ kí n wá tẹ̀ tún wá bọ́ tírẹ̀sì nǹkan tẹ̀ sọ. well òótọ́ ni ẹ mi àtọkùnrin kan ní Hotel de la Crème ní February second àbí husband hmm. lọ́yà tó ń handle project yìí olólórí mi àti ẹ̀ papọ̀ hmm. you know mo ní láti jẹ́ kó change orúkọ mi sí orúkọ tiẹ̀ kí bíbá ilé di tàwa méjèèjì. Thank you so very much. So àwọn document here ma. Oh, thank you so much. Yes, ma. Ẹ dẹ̀ ní o ti kárí orúkọ kọ̀ọ̀kan mi. Orúkọ kọ̀ọ̀kan yín ma bẹ́ẹ̀ ni Everything is perfectly fine. O ti kárí àwọn orúkọ yẹn kọ̀ọ̀kan yín. Thank you so much. Ẹ ṣé gan. Oh. Ṣé junction lẹ lọ ma? Yeah. Ẹ jẹ́ kí n drop. Ah, ẹ ṣé gan. Thank you so much. Eh? You actually did that for me? Dear God will bless you. This place is beautiful. It is Fantastic! Ah, no, no, no, you got me, you got me. Big surprise. <laughs> this is wonderful. There, ọgbọ́n tó lò tó fi increase ẹ̀. This is beautiful. Amen. <laughs> This is a big surprise, man. It right? is a very big one. Huge thank you very much god will bless you sori ibi tí o bá ń gbójú sí gbà mí ọlọ́gbà bẹ́ẹ̀ èmi rò pé ìyàwó mi kò exploit mi gbà ó lé mi gbà ó lọ́la àṣé nǹkan to ṣe rèé man this is fantastic congratulate me congratulate me thank you very much. àmọ́ ọ̀rẹ́ mi wá ga ọ́ ẹ lè bọ́ lèbò àwọn méjèèjì tá a tún jọ jẹ́ ọ̀rẹ́ ṣùgbọ́n kó tún fi nǹkan báyìí bò fún mi so gbogbo bó ṣe máa lọ rí ẹnjìnìá kínní kan ẹnjìnìá <laughs> ti gbẹrí gbẹgbẹ ọmọ orí mi gbogbo ẹ náà nìyí kó ṣe pé yóò ń ba ikọ́ ti da kọ̀nàkọ́nà lọ bí kọ̀kọ́. èmi God forbid. kó ló má jẹ kéèyàn lọ ṣe ìrìn o èmi kò máa máa ṣàkíyèsí mọ́ra báyìí. everybody come around. ẹni kùn ẹni pẹ̀ntẹ̀ sweetheart. ebi wọn pélé wa láwa wo. ṣé bí báyìí ò bẹ́tà lẹ́kì. no very very fantastic. Eh, I know. ọ̀rẹ́ máa bọ̀ wá wo sáìdì bíi. dáwọ́ jọ dáwọ́ jọ nígbà láàárọ̀ roller coaster. ó ṣá proper ó ṣá proper lè irú èmi jẹ́ ó ṣá proper lè rí o ó ṣá proper lè congratulation ó ṣé ó ṣé ó ṣé ẹ accident fee. lónìí wọn lónìí. àwọn òyìnbó rèé o. níbọ̀ níbọ̀. níbọ̀. alfa kí ló jẹ rẹ. Jaiye níbi ló ti rí mọ́tò takisfáì ah, ah. ló gbé wá ni. rárá uber ló fẹ́ fi ṣe ó rí plate number ń bẹ̀ aléyàn ló ní mọ́tò sọ pé kí ni. ó yẹ kó ìyàlẹ́nu because um, orin tọ́lọ̀ ń ṣe láì very short time ni. <laughs> bẹ́ẹ̀ ni. ọmọdé dá mọ́tò jọ. Ah, ọmọ eléyìí ò ní jáàmù o àmọ́ ní mọ́tò yìí gbẹ o. ó gbẹ. Ah, ah. accident fi ra. ẹ bọ̀ wọ́n ní o gbà ah, ṣe bí mọ́tò tọ́ṣẹ́ rẹ o dẹ̀ ń ṣe gbogbogbò. sọ accident fi. ẹ ṣó wáyẹ kó gba ni. wọ́n ní bọ̀. two thousand and eighteen lè léyìí o. irọ́ irọ́ irọ́ bó ṣe blue. two thousand and ten ni. <laughs> o oh, ten re ten ni. wọ́n sì wọ́n two thousand and ten. nítorí wọ́n máa ń fi bọ́dì jọra wọn. ok eh. ó lè jẹ spider níwájú kò jẹ eh. net ni o eh, ẹyìn ìyá àbí helicopter lẹ́yìn. Ah, ẹ̀rọ lọ́run ara mi gbúmọ̀ ṣọ́ ó dúró búlúù wa. Oh. ṣé ìpè o ó pé ọ̀rẹ́. o rí bóyá ń dán ni àmọ́ tá a bá jà ká parí ẹ̀ o iṣẹ́ fraud pay lẹ́nu jọ mẹ́ta yìí. <laughs> kò wá pé òòró ojú ẹ ni bójú ẹ ṣe wú wọ́n ń sùn. kò ń sùn. Ah. anyway um, nípa ti ojú tó pọ́n um, stress àti iṣẹ́ site ni and as for you mi ì ṣe ìyàwó wọn um, back on construction <laughs> so uh, site ni mo ti ń bọ̀. site site ni ṣé mo sọ fún ẹ site ni bí computer site nkankan eh, yahoo gmail àbí. Uh, irọ́ irọ́ irọ́ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ní ìbọn eléyìí mo ti wà legit legit money lórí ilé. ó ah, kú oríire rẹ bọ́ ó ṣe ọlọ́run ó dàbẹ̀ legit ni legit ni. Oh, it comes for celebration. It comes for celebration àbí báwo ni. kékeré nìyẹn ẹ mo ní kí n wá gbé han neighbor yìí ni ṣó wà nílé. Ah, neighbor work as usual àwọn <laughs> ah, owó orí táìmù ni táìmù tí wọn náà wọlé mọ̀ pé àwa tí a ti táì tí bẹ̀rẹ̀ iṣẹ́ tán àwa la máa ń wà nílé ní táìmù. ìyàwó ẹ̀ nǹkan. Ah, àyàwó mi bóyá tó bá tiẹ̀ tún rí fifty thousand one fifty tàlẹ́ fi sọ́ńjẹ kí gbogbo adé òrètọ́ náà ń ṣe ó jù yẹn lọ. ó jù yẹn lọ. guy make we enter make we celebrate now. ó jẹ́ kó ní ọmọ tàbí ká pọ̀ ẹni sí eh, ilé ìwé ra. Eh, eh, ìwọ dúró kó fọ mọ́tò ń bì ná ibi tí ọ́fíìsì ẹ wà rẹ ìwọ ló máa fọ mọ́tò yẹn. tàntàlà fọ mọ́tò yẹn. kí fọ mọ́tò. tí bá ń lọ Ah, rọra palẹ̀kùn ah, ah, wọ́n ṣe rà ni. Eh, ẹ eh, kò yẹ kó só yẹ kó máa na mọ́tò ní mọ́tò bọ́ ó yẹ kó rọmọ ṣe eh, ni. ìgbà tó lò rí wọ́n ní kò fọ̀ wọ́n ní olù. mímọ ẹni rẹ ní mọ́tò. ẹ bọ̀ má bà mọ́tò mọ́tò jẹ́ ó tiẹ̀ mọ̀ bọ́lá yìí fẹ́ fi tà á ní àbí wọ́n kàn wá fi yàn wá lójú. ọ̀rẹ́ mi sẹ̀mí abó ni ibi ló wà ni. ibi náà mo wà kí ló ṣẹlẹ̀ ṣé ó lọ gbọ́ pé Emily Okabe ó ṣègbéyàwó lóòrọ̀ ọ̀la. lóòótọ́ lóòótọ́ bíi ti bò mo rò pé rọ́ ló ń pa ni. òótọ́ ni ò kọ́dà bó tiẹ̀ wá jẹ́rọ́ ibẹ̀ ni ń lọ báyìí ń lọ fojú gan ni fúnra rà mí hmm. ìwọ ò lọ ni. èmi ò ráyè èmi ò ah, ráyè èmi dáná àmọ́ rí ọgbà náà kù Emily kò má sẹ́yìn tó lè rọkọ̀ mọ́ láyé yìí o Emily àpẹẹrẹ àjàṣe ó ga o ilé ayé yìí tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí èmi náà lọ wọ́kọ̀ o jẹ́jẹ́ lọ wọ́kọ̀ ìyàwó omi rèlé ọkọ àfàdúrà sí ọkọ omórí lọkọ o màmá mẹ́wàá lọ àpọnbẹpọ rẹ lẹ́yìn ju ẹgẹ ìbàdí àrùn kó o lọ kó o màmá lọ ṣe borílẹ̀ jábí ìràwọ̀ jábí. wo wo wo ó ti tó sórí ah, orin tó ń kọ yìí ó ń dún kàkàkà létí mi ṣó mẹ́ pé mi ò ní pẹ́ di èrò ìlú èkó tó mo ráyè gbogbo ilé tó ń kọ yìí ah, jẹ́ kó má kárin lọ. Ah. kó o mórí lọ kó o má má. ọ̀sẹ̀ mi lè ṣe ni sórí rẹ̀ ò burú bí o fẹ́ gba àwọn orin tó ń kọ yìí rárá rárá. <laughs> Ah. bàbá ọlọ́gbọ́n ah. ayé ẹ̀fúra. ìyàwó ilé gbígbóná. ọgbọ́n máa dá burú. ọ̀rẹ́ mi kò gèlè wọ́n ṣe lọ́jọ́ ìgbà ah. wọ́n bẹ́ wọn lẹ́nu lọ báyìí ni. yá yá yá gbà wọ́n ṣe mí lè ṣe àdúgbò wa ni. máa rọra máa gbẹ́sẹ̀ ní kankan ìyàwó ìyàwó ẹlẹ́sẹ̀ òsì o. ọ̀rẹ́ mi jó owó òde jó. ẹ ẹ máa gbẹ́sẹ̀ ní kankan. àjọ òtún o. ẹni tí ó tò ní ìwọ. ọ̀rẹ́ mi ló fẹ́ o. kọjá bínú rẹ̀ sí. ẹ ṣe ẹ ṣe. oríire oríire náà. Ah, ẹ ṣe ẹ ṣe. ẹ ṣe ẹ ṣe. ọ̀rẹ́ mi inú mi dùn kọjá ìwọ tó ń ṣègbéyàwó ọ̀rẹ́ mi ní ṣègbéyàwó àti kọ́tẹ́ ságbàlá o ìwọ sàtàn tó bá ti fẹ́ ká bọ̀ ṣe bó ṣe omi ni bó ṣe ká sí ìfọ̀ abọ́ ni gbogbo ẹ̀ la mọ̀ ọ́ sí. kódà bó ṣe omi ni ààbọ̀ pọn. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi. ṣé wọ́n wá sí àwọn náà lọ́wọ́ fún gbọ́wọ́ wa dà ah, ní ọ̀rẹ́ mi mo fẹ́. àwa ará ìlú ah, èkó òwe ooo oh, oh, ah! ẹ mọ̀ fa ooo. Oh, hello eh, bọ̀dá mi eh, a ti béèrè eh, ilé bàbá mi tọ́mọ yín ṣe wedding

àti bro complain wọn náà oh my god. wo wọn ní wọn ní tàwa ti débẹ̀ pé ọ̀gẹ̀dẹ̀ wà ń bẹ̀ ibi báyìí ni pé ká yà báyìí ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ láti rí ọ̀gẹ̀dẹ̀ bí ọ̀gẹ̀dẹ̀ mi i'm tired má bínú pẹ̀lẹ́ má bínú má bínú jọ jọ lọ má bínú náà ṣùgbọ́n jọ ṣé kí wedding yẹn lagbara? ah ah ìyàwó on point ẹ máa fine ẹ look beautiful ẹ káàbọ̀ ah wedding yín yẹn lárinrin eh, eh, eh, ẹ ẹ tẹ́gàn ni. Mm. Ah. àríjọ lọ fà ìsìjẹ púpọ̀ ó le gan. mo wà impressed àwọn aráàlú yín yẹn gan mọ̀ pé eléyìí kò ṣẹlẹ̀ rí àbí irú ẹ̀ ṣẹlẹ̀ rí ìlú yín. láìláì ikú ló ti fẹ́ ṣẹlẹ̀ mm. ah, wọ́n mọ̀ pé Emily kan abúlé wa kan ni ah. Ah, Emily kan abúlé kan ni. <laughs> ìyàwó ìmọ̀ tètè blend mo ṣe wò yìí. pé kò ṣe máa wá dé ra wọn mọ́lẹ̀ yìí ni ò wá dá o àwa tẹ̀dẹ̀ ń wòye onífàjì ni wa o tẹ́ bá mix pẹ̀lú ẹ máa enjoy wa gan ó ti yé yín tó bá dọ̀là ń sìn yẹn wá sọ̀dọ̀ tèmi a máa ń gbé fàájì káàkiri ni tẹ́ bá wá sọ̀dọ̀ wa there is no dull moment àbí báwo. Um, ẹjọ ẹyin ẹ má mind the choice of words ẹ bọ́ òun ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn nǹkan tó mean by Ija. ni pé ẹ mọ̀ a lè ṣe fàájì lọ́sọ́dọ̀ tèmi lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìgbà míì a lè lọ sọ́dọ̀ tẹ̀ náà ká lọ ṣeré ṣóyè yín bẹ́ẹ̀ yẹn ṣẹ́rí bẹ́ẹ̀ ṣeré wa bí gbogbo eléyẹn ṣètò tẹ̀léra wọn bẹ́ẹ̀ yẹn we are like um, one big family a love ara wa gidi gan a máa ń gbé bí ọmọ ìyá ni ṣe bẹ́ẹ̀ ṣe rí báwa obìnrin ṣe ṣe mọ́ra wa bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ náà làwọn ọkọ wa náà ṣe close o ẹ má jọ yà yín lẹ́nu bẹ́ẹ̀ náà ṣe close in fact ààrẹ gidi gan so a dẹ̀ observe pé ẹ máa ń dúró sínú ilé so ẹ̀yin náà ẹ túra ká kẹ́ mix up kẹ́ mix pẹ̀lú wa. ẹ wò kó kú rí bẹ́ẹ̀ ẹ mọ̀ awọ ló má tẹ̀ kọ́lọ̀ má jẹ́ àtẹ́ níbi àwọn máa kọjú lé kí máa wò kákàkiri flat ò ní flat ibi tọ́kọ mi fi mí síbẹ̀ mo jókòó sí i torí ẹ̀ ni mo ṣe jókòó mi torí mi ò fẹ́ wàhálà. <laughs> ẹbí kan ni wà o so gbogbo wa bá ṣe máa ń yí káàkiri lọ sọ́dọ̀ ara wa ni. kò wàhálà kò wàhálà nípa yìí nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé tó máa fi di ọ̀la ọ̀dọ̀ yìí ni máa kọ́kọ́ wá. ń ah. <laughs> bọ́ ṣe ti rẹ́dì. Ah, ọlọ́run ti rẹ́dì. ọlọ́run ti rẹ́dì ẹ máa kọ́kọ́ fi chinchin bẹ́ẹ̀ ẹ <laughs> fi chinchin bẹ́ẹ̀. ẹ <laughs> máa fi happy hour gbà. ẹ fẹ́ lọ dáná àwọn ìyàwó àṣẹ ìyàwó ìyàwó ọ̀sìndí o ẹ pẹ̀lẹ́. ẹ ṣe o. Òbí ṣe actually èmi ò fẹ́ bó ṣe ń ṣe yìí mo ti ṣàlàyé fún ẹ náà má ṣe báyìí aṣèkí ní ìmújú náà ni bó ṣe ń béèrè ẹyọkan ẹyọkan ẹyọkan ẹyọkan náà ni àmì ṣàn fún ilé ìsìn jọ má jẹ kí n bẹ̀rẹ̀ kankan sẹ́yìn tí bá lọ bẹ̀rẹ̀ kankan sí máa ń ṣe fúláìtì mi iṣẹ́ tá a lè lọ nílẹ̀ àbídá yẹn wà sí mi traveling yóò ṣe tó máa pẹ́ tí bá ti lọ lẹ́yìn sìn first thing tomorrow morning first flight. mo jẹ́ bá sọ ní iye jàre wà lọ lọ́jọ́ ọjọ́ méjì ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin kí ni ó dá tó bá lè wọlé kí n dúró báyìí kí ló ń ṣe yẹ ẹ ni mo ti late má jẹ́ kí n miss flight mi ẹ bí tá a ṣe mójú náà ti tó ẹ jọ́nà sáré sáré sáré mo là sáré ẹ mi ìpínlẹ̀ ọpọlọ wa ẹ ìtọ́ àwọn olùlọ ṣe ẹ mi ìlọ ti lè ṣe fine mo ti má jẹ́ kí n ṣe kọ̀ọ̀kan ní màá miss flight màá miss iṣẹ́ ti bọ́lọ̀ bá alábùtà jọ́ jọ́ ó tá a máa ń ṣe gbogbo nǹkan tá a ń ṣe tá a lọ ṣiṣẹ́ kí la fẹ́ máa jẹ. after your community stop ẹ̀rọ wà láì nísòro nísòro mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ àwọn ará mi gbọ́ àwọn àwọn oníbọ̀ ti gbọ́ wà mí ìfẹ́ má yín bára mi nà án ah. tí máa dé tí máa dé. oh, ó lè jẹ́ kí n ṣe díẹ̀. Ah kí n má ṣe sí ìgbéyàwó orí afún mi mo really bí ìwà tíyàwó ẹ̀ ṣe ń pariwo nílé yín lẹ́nu jẹ́ mẹ́ta yìí mi rò pé ó ṣó nọ́mà rẹ̀ ṣá. Ah, mo sì náà kọjá rẹ̀. Ah, ọmọ yẹn máa ń pọ̀ ní wo ọ̀rẹ́ <laughs> you don't need to hide anything from me o see that, that's. hello ṣe kò normal kọkọ àti ìyàwó ní misunderstanding ẹ. no ah, it's actually normal. ẹ ṣe wáyé tó wá ń pariwo ariwo ariwo ariwo èèyàn pariwo ń sàlẹ̀. ẹ eh, ó normal but èyí tí ò normal ni wípé o ṣì wà nínú ilé mi at this time of the night torí mo mọ̀ ẹ́ dáadáa ìwọ tí mo mọ̀ wàá ti wà ní apartment ẹ. Hmm. bí mo ṣe wá kí ẹ sìn ìwò láìkẹ́ àbí tàdéjọ jẹ́ neighbors ra wá sìn àlè wàá bára wa ṣeré ká wà láfíà ra wa mọ́. no tell me now o láìkẹ́. no you are getting it all wrong sí marriage ìgbà mi ilé máa gbóná ìgbà mi ó máa tutù tẹ́tù máa rẹ́rìn tẹ́tù máa wá okay you just have to cope like you always say neighbor abúlé láyà wà and when you get to the bridge you cross it bridge ẹni olùtí dé yìí o wá cross any? you don't run away from it. Um, má jẹ́ kí n parọ́ fún ẹ i'm not happy um, see i don't understand ṣé nǹkan tí marriage are all about ni dúpẹ́ ṣàkùnrin bákan ni ìgbà míì a máa ṣeré ìjàmbá ṣeré gbọ̀ǹda tó lè láti bẹ̀ I don't understand mo nítorí láti mi sọ pé okay let this things work out let it work out let it work out but it seems it's not just working o ọ̀rẹ́ má jẹ́ tó I'm tired mo dẹ̀ máa sọ gbà pé mi fẹ́ má rí iná lè máa sọ yẹn lọ́márì lọ́márì lọ́márì lọ́márì ọ̀nà nìyẹn sìn àtúntò tábúlé wa ìyẹn náà tó fún abúlé èyí tẹ fẹ́ sí ti ẹ̀ nígbàdùn kan dáre lálẹ́ rí I don't understand mi ò mọ̀ mi ò mọ̀. I think I want to change my mind. Oh, you change mind. Oh, my manage náà ni. Manage? um, this time yesterday Moti ti sùn. Hmm? Mo wà nù yàrá tí mo ti sùn gidi. Ìgbọ́. Mo ní this time yesterday mo kàn wo time ni pé mo ti sùn gan. Kí ni ẹ kọ wa? No, ah, mi ò sábà kọ. Àǹtí sídìí kò mọ́jú kò mọ́ra ó ti ẹ ṣe gan ọ̀dà ó yé mi ó dàrọ̀. mo ti á lọ. mo ti lọ. àtọ. obìnrin rere àǹtí sídìí yìí kò mójú kò mọ́ra kò mọ́ra obìnrin rere. kó o gbọ́dọ̀ kéwèé máa gbọ́gbọ́ oníyàn kùkùn gbà èmi gangan wà bọ́ọ̀tì máa dáhùn ajá ìpàjẹ́ kíkọ́ ọ̀tọ̀ mo yá wèrè gidi gan ó mi ó gbà ó débẹ̀ ah ó gbádùn mi ó débẹ̀ ah, gidi gan ó kánlẹ̀ ó mà sàkà bàbà rèé bòbò. iṣẹ́ ọjà náà kò yá lọ́sùn. ẹ tọ́lá wàláì ká máa pààrọ̀ ọkùnrin méjì àtàbọ̀ ni. nílẹ̀ abọ́ gọ́gọ́rọ́ sọ yẹn tó ní dédé àwọn ní tíátà rẹ̀ máa ń parọ́ kọ́ńtì máa sọ dọ́bù tó alẹ́ kí ìdèkẹ́ ń ṣe dọ́bù tó ah, ìjẹ̀bù kan ní ìrè dọ̀rẹ́ la tàǹtàlà tàǹtàlà lọ́tún tàǹtàlà lọ́sì kúkú bá yẹn kí n ti fún ẹ gbà wọn máa ń gbàdúrà ẹ yàtà ń rà kọgbọ sọfọ ya sáàbọ ah! jẹ plenty money oh. ah, ó ó yà kó fún lọ́pọ̀ ah! lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ ó yà gbé fún bèbí o. Oh. wo tantan kò tó lọ eh? kásáré. Eh? Eh. irọ́ ìyẹn kó má ṣe ìyẹn kó má ṣe jáde àwọn olè jẹ sọfọ mọ àmùsùn sọ́dọ̀ wọn náà rọ náà sọ náà lẹ kí n ti ṣe tán ẹ wọn àti prepare ìbọn fìtàn tó ti bí lómi mo ṣe irun kúkan ṣé o fẹ́ jẹ́ kí má ṣe gé tìmọ̀ ní láìkì rẹ o ṣe irunkun mọ. tó bá ṣe lè tán ah! gbogbo nǹkan tó bá fẹ́ máa fún ẹ. wo mi ṣe jáde. jẹ́ ká sáré jọ ó yẹ yọ kan. alábàbẹ̀ máa ń ọ̀lẹ́ yé mo gbé o ah! eh! iṣẹ́ pariwo ọlọ́run iṣẹ́ pariwo. iṣẹ́ bọ́ náà mi o iṣẹ́ bọ́ náà mi o iṣẹ́ má ti bọ́ náà mi kẹ. ìgbòho la para la ó já wèrè ìṣẹ́lẹ̀ tìyàwó rò ẹjọ́ brother i can explain o. you eh? see explanation wèrè wo àbó ya wèrè ni. ah wèrè ṣe ẹni. E as in i have a better explanation. what explanation. april fool. kò dẹ̀ ní dáa fún ẹ april fool ní november wèrè gbogbo yẹn ló máa gọ̀ bí tiẹ̀ you see wetin i dey talk. Hmm. my neighbor. Hmm. neighbor bí mo ṣe máa ṣe tèmi nílé kò yí padà ó yé mi torí pé abúlé níyàwó wà. abúlé la yá wà. ìyàwó sì lẹ́kọ̀ọ́ ìyàwó ẹ̀ látàbúlé rẹ̀ ṣé wọ́n mọ iye ìgbà tí kinní burúkú yìí ti wá dì mí ṣòkòtò mu. ò àbí torí mi ò sọ fún ẹ tí n bá sọ fún èmi tí máa jẹ́ ọ̀rẹ́ burúkú láàrin lọ́kọláya òun rè báyìí. kò tẹ̀ nígbà. kò ní gbà láéláé. wait so ó máa ṣe sí wọn Ah, bó ṣe máa ṣe sẹ́mi náà nìyẹn eh? she seduces me like mad. ọ̀rẹ́ there was a there was a little tipsy hmm. ó máa kú díẹ̀ wọ́n wò pé ta ni mo fẹ́ sọ tèmi fún ìyàwó oníbọ̀ mi ah mi ò ṣe o. ah bó ṣe ah, tí wọ́n bá sọ ẹnu ẹ máa jà wọ gba wọ last bridge orí ẹ. no ẹ má blame níbọ̀ mi o abúlé ni ó dá kéèyàn tí wọ́n mú un. sori that's what i've been trying to tell you o ní láti lọ sí village láti rí well cultured lady kò sí ibi tí ọmọ gidi ò sí tó bá jẹ́ city ni fine tó bá jẹ́ village but this one that you have to go sori rẹ sori rẹ we been telling you. ẹ jọ sá ọ̀rọ̀ ti níyànjú o ọ̀rọ̀ ti níyànjú o ó ń ṣe jùsù mi náà o. Ah, eh? ó ṣe jùsù wọ. ó ń ṣe jùsù mi sá. bàbá ah! wọ́n ṣe jùsù ta ni kí ló mọ̀ tó tó ń pè ṣe dis ibi ní ti bẹ̀rẹ̀ kò yí dáa rododo kò yí lọ́sọ̀ alẹ̀ ó ṣe mi. ní ti mú wọ. ṣọlẹ́bì ni ṣe bó ti ṣe dis méjì. kò tiẹ̀ jọ mí lójúmọ́. eléyìí ni kẹ́ blame hmm. ẹ wá kó gbogbo ẹ̀bi ẹ kó lórí òun. lè bọ́ abúlé la yá wá. bẹ́ẹ̀ ni. ẹ ẹ sir can bó ṣe rọra tó rárá rúwọ́. àwọn tí mo tiẹ̀ fojú pé torí pé wọ́n wà ní city bóyá mission abọ́lá gbéra pé oníwà rẹ̀ wọ́n àṣé wọ́n bẹ́tà oh my god ajáde àpẹẹrẹ ni àwọn tí mo àǹfààní àdúgbò ó padà láyé mi lẹ̀ láàrin àwọn ọ̀rẹ́ mi ni wọ́n á fún mi ṣẹ̀yẹ wọ́n fún mi ṣẹlẹ́yà tẹ̀síbàdà ni àtúngò ni mo ṣègbà pé ọmọ gidi wà ní city bẹ́ẹ̀ ọmọ gidi ṣì wà lábúlé náà àfikún lọ ṣàlọ́ mi kó yànyà fún mi jẹ́ kí n wé egungun àmì I pray I finally found a wife. alábàgbé o bẹ́gùn balali níyì ká máa rọ́jú òye bó ṣe mú rárá ayé ló ń rárá